upstar voice of the people upstar voice of the people. Ah, ẹ ṣe gan mo dúpẹ́ i thank everyone of you because uh, without you people without your support i would not be here as the chairman of the party. ní ìgbà tí oògùn ẹgbẹ́ ìbátan jù báyìí lọ ní agbọ́rọ̀ ọlọ́run àní wẹ́nikẹ́ǹsì láàrin wa àwa la jì ẹgbẹ́ yìí àwa náà la máa jọrọ ẹ̀ and back to business now nígbà pébi ní àná a sọ̀rọ̀ gan wọ́n wá ń fi yé mi pé nígbà tá a ti bá àwọn candidate wa sọ̀rọ̀ a ti bá wọn sọ̀rọ̀ sọ̀tún a ti bá wọn sọ̀rọ̀ sósì tí wọ́n yarí pé àwọn ò fẹ́ step down fúnra wọn ah, èmi ti bá honourable Kìlání sọ̀rọ̀ many times pé ah, at least eh, wọ́n tẹ̀ bet ó dẹ̀ pé wọn ò fẹ́ listen sí ọ̀rọ̀ tí mò ń sọ nígbà wá wò wípé the more tí wọn ti agree fúnra wọn níbi bóyá kan lọ fún eh, primary. exactly ó wà okay upstar oh, Okay. of the people upstar voice of the people. ẹ eh, wo ní tèmi ẹ má jẹ́ ká máa gbọ̀rọ̀ ibi ẹni gbàgbọ́ ọtí. gbogbo wa la mọ̀ pé ẹnikẹ́ni tí ó bá fẹ́ díje fún ipò kankan ó gbọ́dọ̀ jẹ́ ẹni tó yẹ pé ó lówó ó mọ̀yàn ó dẹ̀ wà expose gbogbo ẹ̀dẹ̀ ni honourable ni so ìmọ̀ràn tèmi mi ò fẹ́ ká máa gbọ̀rọ̀ ibẹ̀ ní gbogbo sí ni pé kí honourable Kìlání kan step down. you are very stupid for that statement. ṣé wọ́n sọ wá pé èmi ò lówó lọ́wọ́ àbọ̀ sọ wá pé mi ò wà exposed àbí wọ́n sọ wá pé mi ò mọ èèyàn. Eh? èèyàn ta ni wá gbogbo ẹ̀yin tẹ́ jókòó ṣé kìí ṣèyàn mi ni ẹ̀gbọ́n wa tó jókòó ṣèyàn mi kọ́ làwọn náà ni. ojú gbà mí ti fún kò yẹ kó jẹ́ lẹ́nu ẹ ló ti máa jáde nínú ọ̀rọ̀ tó sọ yẹn ti máa jáde ẹ eh? ṣé wò kí ṣe yìí ni tí wọ́n bá ń sọ̀rọ̀ báyìí ìgbà wo gan la fẹ́ fún yùtù láyè nínú ìlú ìgbà wo gan yùtù láyè nínú ìlú um, um, upstairs voice of the people upstairs voice of the people eh, you see chairman ẹ̀rọ nǹkan tá à ń sọ nìyẹn o ẹ̀rí àìtí kò fanlẹ̀ ìfà ń ṣe wọ́n máa parí wọn fún yùtù láyè wọn fún yùtù láyè ẹ̀jọ̀ ṣé yùtù ọ̀fẹ́ fúláyè náà nílé tó ti fi irú ìjọba tóun máa ṣe ó ti fi hàn wá ṣẹ́ni He has proved the kind of leader is going to be if he eventually win the, the position. That's what I'm saying. Eh? ẹ wo you tó sọ fún yàn ní public pé he is very stupid ẹ jọ kí ló máa ṣe tó bá ti wọ tó bọ gbàjọba by the time táwọn èèyàn bá ba sọ̀rọ̀ ń ta gan pàápàá ó fẹ́ lè gbá àwọn èèyàn á gbá àwọn èèyàn létí nìyẹn. ok mo ti wá sọ pé stupid nìyẹn kí lẹ fẹ́ ṣe dábìlọ kí lẹ fẹ́ ṣe mo sọ pé stupid nìyẹn kí lẹ fẹ́ ṣe. mr akilani àgbàlagbà ló ń bá sọ̀rọ̀ báyìí. àgbàlagbà ẹ dábìlọ àgbàlagbà ṣé lọ́gbọ́n títí ti ń gbẹ ṣé lọ́gbọ́n náà títí ń gbọ́ kẹ́lẹ́ sọ pé kẹ́lẹ́ mọ̀ kẹ́mi náà dàgbà. èmi yes wọ. ẹ ẹ wò chairman ṣé gbogbo rádàrà dọ́fin rádà èmi ò lè gbà. ẹ ebi tí mo rò pé mo fẹ́ràn mo fẹ́ràn aráàlú lọ́wọ́ owó ni mo fẹ́ fi túlù ìṣe náà ó sọ pé mi pé mo tí ì ti rùbọ mi ẹ̀dọ̀ ṣé rùbọ ṣé mo tí ì tẹ̀. ṣé mo parọ́ mọ́ ẹni ṣé mo parọ́ mọ́ ọtí ì ì bó ti ẹ̀ wo ti owó owó tẹ wó orí ni ṣẹ́gbẹ́ ni wọ́n ṣe ni. ṣé kọ́ wá náà wọ́n fún wọn ni. òye mi o mo máa yìí máa gbọ́. ẹ wo ẹ lọ ní sùúrù kò lè tí kàn yín. wọ́n ọ̀gbẹ́ni kí ló tó bọ̀ wọ́n ṣe ọba ṣe bí ẹrú nílùú tó lábàá tó níjù rè mo fọ́ o lójú ayé yín àjíkídẹ̀ nọwọ́ sí kèlání. Ọlọ́run abúlórí burúkú ni bàbá àjíkì yìí. bàbá wèrè gidi ni kílẹ̀ wá ṣe kílẹ̀ ṣe fún. Ah, mo kí oríkì ẹ̀ fún ni àbáyẹ̀ fẹ́ bàjẹ́ ni ṣó ń ṣí èrè ni hmm. ibo ló ti ń bọ̀ tí olókùn lọ́rùn. Ah, wàá dùn mí tí mi sì ń bẹ yẹn lánàá oh, wọ́n kù mí sọ tí mo bẹ́ẹ̀ wù bọ́ṣọ bọ́ ó mọ̀ kí oh, mo lè ṣe kìlání ṣàmà àṣì fún kìlání ni kò pọ́sibú náà. àìsí ń bẹ̀ mí yẹn o a ah, rí bàkàbàkàn ah. ẹ dùn náà nígbà tí irú ìwà àjíkì tó jẹ́ youth tó lè support youth ẹgbẹ́ tó nọwọ́ sí kìlání lójú ṣé àwọn bàbá arúgbó yẹn náà ló tún fẹ́ máa support. kò tiẹ̀ yé mi àgbẹ̀gbẹ̀ kan tẹ̀ ń ṣe. ìyá ìgbà gọ̀gọ̀ wa ni yóò tún fẹ́ rò. bó tẹ̀ ṣe wà yìí àyípadà làwa ń fẹ́ àyípadà la fẹ́ afẹ́yè rọrùn. ẹ máa rí àyípadà yẹn máa ṣẹlẹ̀ lásìkò táwa àyípadà yẹn máa ṣẹlẹ̀. ó gbọ́dọ̀ ah, ah. ṣẹlẹ̀ dandan ni o. ẹ wá gbọ́ ṣeré àjíǹkì yẹn èmi promise yín èmi máa jẹjú ẹ o mo máa dájẹ jú ẹ lọ́tọ̀ ẹ máa hàn rí ẹ máa hàn rí. ẹ ọ mo dẹ fásitì kò jẹ́ kẹ́ mọ̀ wípé gbogbo sáìdì tọ̀dọ̀ tèmi dìgbì mi ì rò pé ìbú ẹyọ kan ó máa lọ sọ́dọ̀ jí ọ̀tọ̀ náà rébù yẹn kò òun nìyẹn ẹ̀yin tó kùnà ẹ̀jọ̀ ẹ̀ gbogbo wa ṣiṣẹ́ àjọ fi ọwọ́ sùn ọwọ́ pọ̀ gbogbo ọ̀dọ́ yín náà ẹ jẹ́ ká kó gbogbo ìbò wa fún kìlà ni o please o. nǹkan tó lè work náà nìyẹn nǹkan tá à ń fẹ́ náà nìyẹn wọ́n náà lè fún wa ṣe lágbára ọlọ́run. wo alaye ok iron lady all right ẹ ṣe bàbá mi. ó ga ah ah kìláni ni o ẹja kọ́ máa gbọ́ kọ́ máa gbọ́ lẹ́ni wí ẹ̀ àbọ̀ lórí burúkú ni wọ́n ní kẹ̀ ayé àjíkì yẹn dẹ̀ máa bàjẹ́ ni. ok kìláni ni kìláni ni o ẹja kọ́ máa gbọ́. kìláni kọ̀ túndé ni àwọn òpó nu láti rọ́nà rébù máa ti rán jókà tó máa fi jẹ gbogbo yín ẹ máa wọrí. You're looking sexy. Take over the room. Do you know? Ọlọ́run jẹ́ kó pa mí. Kí ló ń ṣẹlẹ̀? Ọlọ́run kó pa mí. Mo kí ni mo ṣe fún ẹ bébí? Kí ni mo ṣe? Kí ni mo ṣe? Ṣo ṣe ń rí mi ni? wọ́n fi ń jẹ mí lónìí náà mo ní gbogbo nǹkan tó tó yìí kò lè fìyà ń jẹ mí báyìí why please baby ó mọ̀ nǹkan ó mọ̀ nǹkan I love you so much yeah, I just want you to like ọmọ I will take it gently. Yeah. Uh, ah. stop stop stop stop akérètò máa act báyìí kò ṣáà ṣe pé ó ṣẹ̀ṣẹ̀ mú mi why you always going back to it wàá dé máa padà sí ẹ̀yìn bí ẹni pé o mọ bó ṣe ń lọ tẹ́lẹ̀. Lẹ́rìn, má bínú, it's not what you think, yeah. but I understand you. Yeah. I won't hurt you, you understand? Bó ti jẹ́ pé tàbá ti wà báyìí, I won't touch you. Wọ́n ká tẹ̀ ló jẹ́ romance lásán. Ọmọ fún àwa. Jọjọjọjọjọ mo ti sọ ó dẹ̀ mọ̀ pé mo sọ pé ó di alẹ́ ọjọ́ wedding mi kí anybody tó fọwọ́ kàn mí. Ọkọ tí bá máa fẹ́ ló máa fọwọ́ kàn mí lálẹ́ ọjọ́ wedding mi why are you talking about romance tó bá ti ń dọ̀rọ̀ romance ló máa di pé ẹ̀ ń fi kinní kan sínú kinní kan peace peace peace peace òjò pé ọlọ́run. ah bébí mi wọ́n bọ̀dọ̀ wáyé pé nǹkan kò fẹ́ náà ni it's no problem. ẹ̀yin I swear. Eh, eh, tí wọn bá tẹ̀ tí ìbí wa sáyé ń gbà yẹn at least a gbọ́ nínú tàn pé àwọn fathers wa free education náà lọ mm-hmm. ẹ̀yin ò ní pé kí doctors máa wà láàrin wọn of course ẹ̀yin ò ní pé kí professors máa wà of course the education sector there was not much money but they were doing well compared to generation one sẹ́yìn. so in tí mo ṣe ń sọ fún ẹ gangan ni ẹ best candidate for that position because aside from the fact that he's got many years of experience in politics he's got the interest of people mm, at heart another point. because this thing is beyond interest it's beyond uh, passion you know mm. ah daddy daddy nice outfit thank you my dear <laughs> always blinking <laughs> yeah i'm off thank you um, dad nǹkan tá a now. <sighs> kí ni kí ni kí ni tàjọ sọ. kí ni tí mo béèrè lọ́wọ́ yín yẹn. owó oh come on owó yàtọ̀ sí kí ni náà ṣó ń gbọ́ rẹ̀ you see money um, five hundred thousand don't worry i'll do the transfer to you so you can start the mobilization okay. ẹ ṣé gan-an. ọ̀rọ̀ ẹ ṣeun sir <laughs> thank you thank you so yeah. much sir dadi ẹ ṣeun gan <laughs> ẹ kú gbogbo ìgbà ẹ ṣe ẹ ṣe gbogbo ìgbà mi. it's okay um, sori ọ̀lànìyàn nǹkan tèmi kan máa gbà níyànjú fún ni pé kó gbìyànjú láti face studies ẹ̀ dáadáa wọ́n sọ pé ọ̀rẹ́ ọmọ ẹni ọmọ ẹni náà ni ṣé bó ṣe wà ó ti di ọmọ mi àmọ́ wù mí láti pa yín pọ̀ kí n dà yín pọ̀ mọ́ mo tọ́ ok and um, face your studies very well ok as much as you do that I am ready to do even much more than you ever expected. Okay. okay Um, and I send those Sekobami for mommy. Oh, Eshon, sir. Thank you so much. All right, Dad. Have a nice day. And be safe out there. ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ ṣe la kó wọn. wọ́n Amin. gan-an olúwa máa wà pẹ̀lú Amin. Amin. wọn a máa ròkè sí i iléeṣẹ́ wọn ò ní jóná ọ̀pẹ́yẹmí ah, hmm. tó bá ṣàtidọ́dọ̀ ẹ̀ ni mo ní kó bá ń kí Ọpẹ́yẹmí kó dúpẹ́ lọ́wọ́ ẹ̀ gidi mm-hmm. kó dẹ̀ bá mi dúpẹ́ lọ́wọ́ dáàdì ẹ̀ náà ṣèf pé wọ́n kó ànáwọ́ sí gbogbo ìgbà mm-hmm. bó o jíṣẹ́ fún wa inú wa dẹ̀ dùn. ẹ wo mọ́mì ẹ̀yin lẹ́kàn ń wù bẹ́ẹ̀ ni gbogbo eléyìí chíǹjì nídọ̀ tí wọn owó tó ń week in week out báwọn ṣe máa ń fáwọn èèyàn lówó lélẹ̀ mm. wọn kà gbogbo eléyìí kan. Ah. ẹni tá a ṣe lóore tí ò dúpẹ́ ni mm. ó yẹ ká máa dúpẹ́ náà ọṣẹ o ó dá o kò burú. ọ̀rọ̀ àwọn mi ẹ wo èmi ń lọ ọ̀pọ̀ padà sí school. Ah, ah, ẹni dúró jẹun. fine níbi ò pa mí. tí mo ti wà ní kitchen látàárọ̀. wọ́n máa ń fún àjàre ítírì ló wù mí jẹ sọ. ẹ ẹ ní ìtò gbọ́dọ̀ àǹsọ wípé rẹ̀ sì ti fẹ́ jìnnà. ẹ wo mú mi i'm fine. ìwọ́n padà. kó máa ṣe jẹ́jẹ́ o. anthem yín nìyẹn. rántí ọmọ ẹni tó ń ṣe o. Mm-hmm, ó kọ̀ yọkọ̀. má gbàgbé bó ṣe fi lé sí. Mm-hmm, ó kọ̀ yọkọ̀ máa pè mí. that's it that's it máa pè mí. ìkan ṣọ̀tẹ̀ ẹ̀yin méjèèjì ìkan ṣọ̀tẹ̀ ẹ̀yin méjèèjì ó dàbọ̀ ọkọ mi. and I am my brother's keeper and I will fight his fight and I will speak the words for the beast and bird till the world shall set things right. Ladies and gentlemen, my name is Abike Williams. I am proud to be a Nigerian and African woman. I'm black, bold, and beautiful. And my gender has nothing to do with my strength. I value and respect my culture. And <laughs> okay. Just let me start over. Last time. Right, <coughs> Ladies and gentlemen, my name is Apike Williams. And I am proud to be a Nigerian and an African woman. I'm black, bold, and beautiful. I respect my culture because I know my culture is my heritage. And my gender has nothing to do with my strength. I am not a weaker sex. Neither am I a kitchen material. And no, I am not a bedroom equipment. With my womb, I procreate men of great generations. And I am a voice for the voiceless. Wow, wow, wow. What we this comes with a standing ovation. Brilliantly, brilliantly, beautiful. Brilliantly, beautiful. <laughs> inú mi dùn inú mi dùn gan-an hmm. mo dúpẹ́ lọ́wọ́ náà sórí gbogbo tó fẹ́ jẹ́ láyé yìí ó máa jẹ́ gbogbo tó fẹ́ dà láyé yìí ó máa dà. Ah! Oh, beautiful, beautiful. Um, just one observation. Um, the last time to recite it for me, you're more livelier than this. Mm mami ẹ mọ láìsí ẹ owó eh, àwọn ọ̀rọ̀ tó wà ń bẹ ẹbí tó mú ò fẹ́ mí Because I am the voice of the voiceless. I will speak. Oh. <laughs> Good afternoon, sir. Hey, how you doing? Nice. sir. Mr. Adéyẹ̀yà gbogbo ọmọ ní ọgbà náà ti pa jẹ tán. Hmm, ó ti pa ọwọ́ jẹ ṣé ó ti pa ẹ́ hmm. excuse me sir. hello. good afternoon sir. Um, Fọláṣadé right. yes sir um, èmi ni mo pè yín lálẹ́ àná màá dẹ̀ fẹ́ kí ẹ ṣe mí favour kan sir. Um, what's that? Um, sir ẹ jọ sá máa fẹ́ kẹ́ pẹ́ èmi àti ọpẹ́yẹmí káṣímáwò owó ní kókó papọ̀ sá. and um, why. ẹ lè understand sá ah, ẹ jọ sá i really want this to happen tẹ bá lè ṣe fún mi màá appreciate it, and tó bá dẹ̀ jẹ́ pé kí n san owó náà ni i'm ready to do that. Um, but is it that serious? Ah, sir, you really can't understand. But I want you to make this happen, sir. Okay, you know what's gonna happen? Pimi tó bá ti dalẹ̀, so ma lè sọ lórí ẹ̀ Thank you so much, sir. Um, I won't mind paying any amount. Tẹ́ bá ṣá ti máa No problem, just call me, okay? Okay, sir, thank you. ẹ jókòó ẹ make comfortable a ní kí ẹ jókòó sẹ dáàdi sit. Ah, well àwa ò kí ń ṣeré èèyàn bẹ́ẹ̀ yẹn o kí dáàdi mi ṣe wà yẹn kó ṣe pé torí wọ́n nídìí that's how he is a very humanitarian person. that's true. so toba bá wọlé tán bọ́ọ̀yì màmá ṣe náà nìyẹn lẹ́yìn tí wọ́n bá síbẹ̀ mọ́ wọ́n sì màmá ṣe báyìí sẹ́yìn èèyàn dó wọn sí lé báyìí bọ́ wọ́n tó nǹkan tán ní kí n fún yín ò fi bẹ́ẹ̀ pọ̀ lọ títí so ẹ máa ní láti padà wá ní next weekend tó bá wà ń lé gbogbo promises tó ṣe fún yín wọ́n máa ṣe wá múṣẹ lójú pálí ṣe get so um, daniel. all right. Àmín. Hmm. Àmín ẹ kò sí problem ẹ ṣe gan. Ah, pẹ̀lú àṣẹ ọlọ́run wọ́n ẹ ṣe. and young girl what's your name. Zainab. Zainab what? Zainab Ahmed. okay is she your mom. no. okay ó mọ nǹkan tó máa ṣe tó bá ti dìtà kó kọ orúkọ àti phone number my dad has a plan for children of your age to support your education okay so tó bá di next weekend kí wọn náà wá ṣùgbọ́ ọ̀rọ̀ ẹ ṣe gan wọn á gbọ́ ṣe bá dé ṣe bá mi pe àwọn next set of people kọ́ wọlé ọ̀rọ̀ ẹ ṣe sà. ẹ ṣe gan sà. ọba ń ṣe bí Oh, ah, jeez. This is the fourth set, abi? People are really suffering. Exactly. Odenier, <laughs> oh, get out. <laughs> Hi, what's up? How you doing? So all right. No, it's fine. Yeah. No, it's okay. Hi. What's up? So, okay. Sorry, can it more sense? So get it. Appreciate you. What's going I'm alright, I'm alright, nigga. How you doing? How you know? How you doing now? What's good? Yeah. I'm alright, I'm alright, I'm alright. Yeah, we sat down together at the last exam now. Yeah, alright. Alright, guys. Yeah. Yeah. <laughs> What's up? So, alright. What's up now? No, it's all good. Yeah. Take care. Go talk, kò tọ́pẹ́, kò tọ́pẹ́. Alright. Take care. Alright. So. máa máa dúpẹ́ lọ́nu fún nǹkan tí mo all the time yìí dẹ̀ láìkẹ́. How you doing? Hold on. Raza, Maru, Raza, Baba. Eh, Ọ̀gá, sorry sir márùn náà rìbò ẹ ẹ wò nǹkan tí chief kashi máa wò tó plan fún yín ó bá di gan o ó bá di gan even wọ́n ti sọ fún pro pé kashi máa wò ní candidate àwọn that means pé n kàn ń ń ṣe kí ni n kàn ti yàn ó dùn mí gan gbà tí mo gbọ́ inú bí mi gan mo fara ya gan pé ah kí ló dé tí mo dẹ̀ mọ̀ pé ẹ̀yin lẹ ní slọ́ọ̀tì yẹn àwọn pípọ̀ yóò ṣe gbára lé o kọ́ máa tíyan tíyan gẹ̀rẹ́gẹ̀rẹ́ bí wọ́n máa gba Canada Canada ò máa ń rí ibùsà. mariwo ló mọ òun egungun ẹ ṣé mo wá kéré nínú òṣèlú ni. mariwo ni mo mọ mi megun. reason tí mo fi wá báwọn bàbá ẹ nìyẹn eh! èmi gan fúnra mi mọ̀ pé mo ní ìtiwọn ah! ah! àti káṣímáwò ah! àti chairman i will deal with both of them. Eh? ẹ ẹ mọ̀ pé àwọn pípú yìí ẹ bọ́n ṣe ṣẹ́ǹkì yahoo lè sí sólà òun àti tìpúrẹ wọn yẹ ṣẹẹkì wọn jọ kí nánà nìyẹn. ẹ̀mí wọn ò gbé wọn kéré sí lọ́pàá ẹ̀mí wọn ò gbé olúwa mi ẹ̀mí wọn ò gbé wọn kéré sí lọ́pàá. ọkọ pé. ah kìkì báwo. ṣé wàá okay. ìjọ mẹ́ta. ẹ kàn pẹ̀lú ẹkú gbàdúrà. báwo lẹ́kọ̀ọ́ yẹn. báwo náà bàdí wọn kọ́. fine ẹ ti gbàgbé. school fees ẹ. bẹ́ẹ̀ni. well mi ò gbàgbé tó bá ti dìrọ̀lẹ́ kó wá bá mi ní usual o mọ ibi tó bá ti ń rí mi tó bá fẹ́ All right, I will Hello. Hi. What's up? Yeah, baby. What's up? How you doing? How are Oh, okay. I want the lectures again. Yeah, ah, um, okay. Will you be coming to the mm. um the departmental party? party? Ah. Please. Ṣé come wọn kí mi ò kí n party bẹ́ẹ̀ náà? No, no, don't say no. Okay, this is a special invitation for you. You have to come, please. To go. No, ẹ má stress ara yín. I'm coming to the party. Tí gbímọ dẹ̀ ti fà. Ìkara That's my guy. But Laniyo, you know I don't like partying. <gasps> Babe, you have to come. Please, please. please. We have the girls are inviting me. <laughs> yeah, <laughs> we are also coming for the party. Wow. See? It's yeah. gonna be a full house. Like full house. So much have fun. Anything to buffet. Yeah. We're gonna make you feel special. Please come. Please. Well, I don't really party like that, but I think I just have to honor this invitation. Thank you. Oh, that is what I'm talking about. Thank you so much. I can't wait to see you. Same here. Take care. You too. Mm -hmm. About chicken, ah, mọ́tò ah, no, no, no, I love cafeteria. Mm. All right, now. Take I'm ah, coming, wait. okay. All right, all, all right, right now. All right now. I'm around party. Careful. I'm going to go Okay, bye. Uh, babe, I got your text. You said you needed to see me urgently. Yes. What's up? Usually. <laughs> I just want to let you know that I'm done with this relationship. <laughs> Baby, oh. You joke too much. You are done with this relationship. What, what, what are you saying? Why are you acting? Stop it. April Fool call our now. I don't understand. Money, me mi ò I'm not more interested. I'm no longer interested. Is it funny? Kilo ló ṣẹlẹ̀? Kí ni ò ṣẹlẹ̀? Kí ni mo just imagine pé nǹkan tó ń sọ jáde nígboro ẹnu ẹ you such a pretender o kò fi àsìkò mi ṣòfò lásán ni oh god. God I don't get this baby what are you saying I don't get what you're trying to say. please don't ever baby me again and let me warn you don't try calling my number. Because when we are being sorry, I, I want you to see the other side of me. Get out from my car. Why? To, Babe, are you... Are talk problem. And if you don't want me, I'm going to I lost anywhere. I'm, Baby, I'm, not, I'm very, very serious right now. Please, just get out from my car. Okay, okay, okay. Get down! What are doing? You're not Baby. ẹni tá fojú okùn lé rárá o kò jẹ́ ní agbá ẹni tá fojú ire wò a mọ̀ pé. ajé búgúlùsọ dákun wá fi lémi ṣe bùgbé o ibi gíga tí mo ní mo fẹ́ dé mo dúpẹ́ bàbá tí bá mi ṣe o if you no get money many people go take you wash if you can't get money fine fine girl go like your style somebody tún lè ṣe somebody wan bẹ somebody dá lérú somebody tún lè ṣe somebody wan bẹ somebody dá lérú somebody sáyé jẹ́ o somebody wà bẹ́ẹ̀ somebody dáyé tán somebody tún lè ṣe somebody wà bẹ́ẹ̀ somebody dálé. Ayé òpé méje tó wó bá dé àmọ́ gbé bọ́dì ẹ̀yẹ. Káráyé máa ṣẹlẹ̀ àmì fámìlì ya bùkátà pọ̀ lọ́rùn mi o ohun ọwọ́ mi ò tó. bàbá jọ̀wọ́ má jẹ́ fi gbọ̀ngàn fà á. kèrègbè kó fọ́ dẹ́yìn lẹ́yìn mi. ogun ayé mi ẹ̀ dẹ́yìn mi bẹ́wúrẹ́ bá bójú ẹ̀yìn àfèpè fẹ́lẹ́pẹ́ ọmọ aláṣọ ni mí bàbá má jẹun àkísà ọmọ ẹlẹ́ran ni mí bàbá má jẹun egungun. ìlà ìjà mi sàlẹ́kà gbogbo ọ̀run ẹni màláìkà. àdúrà mẹ́ta mo gbà fọ́tà mi ọ̀tá mi kó lójú kó má fi rí ọ̀tá mi kó lẹ́nu kó má lè sọ ọ̀tá mi kó lẹ́sẹ̀ kó má lè dé ajé gúgúlú sọ dákun wá fi lémi ṣe bùgbé o ibi gíga tí mo ní mo fẹ́ dé mo dúpẹ́ bàbá tí bá mi ṣe o if you no get money many people go take you wash if you can't get money fine fine girl go like your style somebody tún lè ṣe somebody wan bẹ somebody dá lérú somebody tún lè ṣe somebody wan bẹ somebody dá lérú. somebody sáyé jẹ o somebody wà bẹ somebody dáyé tán somebody tún lè ṣe somebody wà bẹ somebody dáyé. owó ló ń jẹ́ mo bá ẹ̀ tán òṣì ló ń jẹ́ ta ló mọ̀ ẹ́ rí mọ̀tí ní jára ẹ̀ olúwa gbẹ̀ngà wèrò lẹ́yìn rẹ̀. ọ̀nà ṣí fọ́ọ̀mù ológun ilẹ̀kùn ṣí fọ́ọ̀mù ọlọ́pẹ́ àwọn na god blesses adóná. orí mi sìn mí lọ́bẹ̀ money good for body ṣe bọ́wọ́ la fi ń ṣe sànmọ́rí. jẹ́ kí n fẹ́ gbọ́ ni pé kí n má ṣàkóbá ká mi fẹ́ rìn ìdọ̀tí. àdúrà mẹ́ta mo gbà fọ́tà mi ọ̀tá mi kó lójú kó má fi rí ọ̀tá mi kó lẹ́nu kó má lè sọ ọ̀tá mi kó lẹ́sẹ̀ kó má lè gbé o. àjẹ ògúngún sọ dákun wá fi lémi ṣe bùgbé o ibi gíga tí mo ní mo fẹ́ dé mo dúpẹ́ bàbá tí bá mi ṣe o if you no get money. many people go take you wash if you can't get money fine fine girl go like your style somebody tún lè somebody want bẹ́ẹ̀ somebody dá somebody tún lè somebody want bẹ́ẹ̀ somebody dá somebody say jẹ́ o somebody want bẹ́ẹ̀ somebody die yé tán somebody tún lè somebody want bẹ́ẹ̀ somebody dá láì dàbí sàlẹ́kà ogun ọ̀run ẹ̀yìn màláìkà. ìràwọ̀ gbẹ́rọ̀ rẹ̀. emergency, emergency, it's a man down. Call all the popo, it's a man down. Emergency, emergency, it's a man down. Call all the popo, it's a man down. Kí ló gbé o tún sí the popo, it's a man down. Emergency, it's a man down. Call all the popo. Yeah, I don't even work all night now, man. Don't cash out. Cash out. Now I don't tap out from Sapa. And I switch my location. Yeah. And I told them just to pull up to the occasion. Welcome, welcome, welcome to my kingdom. You are welcome. welcome. It is Friday. Let us go and God. In the odo, in the machine odo. Let me take you far away, far away, far away. Far away. And you know say jump, you know they play. It's my birthday, come and chop it. If you don't joke, comport yourself cause you go collect for body woto woto e better make you go sleep inside moto if you don do comport yourself e better make you go sleep inside moto. emergency emergency emergency it's a man down and follow the popo it's a man down emergency emergency it's a man down and follow the popo it's a man down man down. and kilo gbé kilo dé o ti gbọjà follow the popo it's a man down emergency it's a man down follow the popo sound. My body don't be scatter all over the place. Play they hear my sound, then we start to decrease. I dey run my race, I dey always dey my lane. Nobody can trouble me again. Young I got a girl with a back up boom boom. Young nigga keep it easy and cool cool. You know you take that drop soon soon. Do we see the sun start and moon moon? Emergency, emergency, it's a man Amanda. Call the popo, it's a man Amanda. Emergency, emergency, it's a man Amanda. Call the popo, it's a man Amanda. Kilo de, ó tún ti gbọ́jà. Call the popo. Samantha, emergency, emergency, it's a man Samantha. Call the poop, it's Samantha. Emergency, emergency, emergency. àmì àmì àmọ́ tí mo sọ pé kú ló mọ kí n sùn ní wáyé tó ṣe wá sùn wáyé wáyé tó ṣe fi mí lẹ́sìn ayé gbogbo ìyá yìí jẹ́ mí. Ah àmì àmọ́ àmì. Afọláṣadé, ìrẹ́ ni, ṣé wípé àti ilé ìwé yìí ló dágbére? Bábájọ́ mo ṣe à ń gbóhùn màámi màámi náà látọjú òru, mo ṣe bí mo ń lálàá. Ìrẹ́ ni, kí ló dé lọ́gànjọ́ yìí? ṣé pípa tí ilé ìwé yín ló dágbére mo dẹ̀ ti gbàgbọ́ dọ̀la kó tó dé kí ló wá ṣẹlẹ̀ màámi màámi tó wá ń pariwo ṣé ìyẹn ṣẹkù àbò rẹ ni tó jọ ìyẹn pàtí tó lọ. bàbá wọ́n fi tipátipá bá mi lájọṣepọ̀. àgbọ̀. I was raped. Afọláṣadé, ní ìtàn tún gbé wálé nìyí. Kábà, ẹ wọ́n. jẹ́ àwọlé orúláwa o ah, má jẹ́ kí gbọ́dọ̀ àdúgbò máa gbọ́n ṣubú jẹ́ ká wọlé jẹ́ àpàlà mo gbélé ìnáyà bàtà tí báàgì kò máa ṣe tó lọ́mọra yìí kó wọn jẹ́ àwọlé ná gbọ́dọ̀ là máa yanjú ẹ̀ ó yá. àwa ti ṣe ìsìnkú ọjọ́ ìlú kọjá ìlú oríṣiríṣi ìwà bàjẹ́ ló gbáyé kan ẹ̀ àwa fi ìwà bàjẹ́ yan gan.

kí n jí láyè kí n fojú kan kí ni mi máa bàjẹ́ tí mo bá rántí pé wíwáyé tiẹ̀ ìwọ ìwọ yìí wọ́n rádaràda kan tó wọn ajá jẹ tó wọn ìràbù sọ́yìn ìwà ìwásáyé ẹ̀ ló dé mi mọ́ tèmi lógbòdò n tó wásáyé fún gan mi mọ́ tọ́lọ́hún gan ò jẹ́ kó jókòó sọ bí ìbàjẹ́pọ̀ lọ́hún pàápàá náà àfi sùúrù kí ló wá ṣe mo kàn ń ṣo náà láyé lọ́rùn ìkòkò kan ṣo tẹ́lẹ̀ gbára mi fi dé rí ò gbà lọ torí pé wọ́n ń bọ̀ n tó wá dà láyé kò yé mi àti pé ó ti délé ayé ọ̀hún tó wúlò fún náà kò yé mi tó wúlò fún ó yé mi. nítorí mo tètè náà bá ń jí kò láàárọ̀ kùtùkùtù kó padà lọ sùn. má ṣe o. àwọ̀ ó tó ẹ ó tó ẹ ṣùgbọ́n ọjọ́ ẹkún èrò kìí ṣe ni èní mo lè gbé bá funfun ẹ wàá sún akúnnú ẹ ṣègbè ló ń ké yìí panilẹ́kùn ọmọ n tó sunkún fún mi mọ́ torí ọ̀rọ̀ ẹ náà igbe ni igbe ni gbogbo ọ̀rọ̀ ẹ gan ó ló máa ń jẹ́ fèmí gan fúnra mi ṣùgbọ́n tó bá tó jẹ́ kìíní fún wọ ṣí àyìn kò má bàjẹ́ má bàa ṣí àtẹ̀mí jẹ́ o torí right from day one ẹ tó ti ń bọ̀ láyé gan fúnra rẹ̀ bá ṣe jẹ́ ni ìwọ tó gbomi ẹ̀ dìde tó gbẹ̀mí odidi èèyàn lónìí lè bá ṣe má bàa ṣe àtẹ̀mí jẹ́ àwọn ẹni ẹlẹ́ni ló ṣàánú mi wọ́lọ́ ọmọ yóò wá ṣe wà lọ́nkọ ọmọ mi wà láyé kó sì dúró sọ́nkọ mi wà láyé kí n máa rí wò tó ń bá wà láyé nírú yáyá máa jẹ mí. Shade is suffering from PTSD meaning post-traumatic stress disorder. So, ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kó máa ronú nǹkan tó máa fa ìrònú. ẹ ẹ má bínú dókítà ẹ má bínú pé mo dọ́rọ̀ ọmọ yẹn lẹ́nu ṣe rí ìtẹ sọ pé ó ṣẹlẹ̀ sí yẹn kò yé mi tẹ sọ ẹ bá mi sọ lédè tí mi lè bọ. ok ok nǹkan tí mò ń tra láti sọ ni pé bí pé nǹkan kan tó ti ṣẹlẹ̀ síyàn tẹ́lẹ̀ rí tó ẹni yẹn wá ń try láti lè rántí shock àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ sí tẹ́lẹ̀ so tó bá kàn flashback tó bá recapitulate memory ẹ̀ towards past events ó máa ń strike wọn ọ̀tọ̀ ní nǹkan tí òun máa sọ jáde lẹ́nu because ó rántí sí past events yẹn ni. ọ̀rọ̀ ẹ̀ wá ní bàtà yé mi mọ́. no. agànà nìyẹn. no no no mama no nǹkan tí mo mí nǹkan nìyẹn no kì í ṣe agànà Sherry, okay now example ah. now. Ah èmi àti ẹ̀yin báyìí bóyá nǹkan kan ti ṣẹlẹ̀ sí mi rí tó dẹ̀ jẹ́ pé bóyá nígbà tí kìíní yẹn ṣẹlẹ̀ sí mi mo pariwo yé ní ìgbà yẹn so bá ẹ ṣe jọ ń sọ̀rọ̀ ń sìn kí n kàn rántí sí nǹkan tó ṣẹlẹ̀ sí mi yẹn bóyá ọ̀rọ̀ yẹn fẹ́ jọ mọ́ nǹkan tá a jọ ń sọ tí bá kàn ọ̀rọ̀ tó kàn mí bá kàn lọ síbẹ̀ màá kàn ṣe yé yé yẹn náà ni màá ṣe ṣé nǹkan tí mò ń try láti sọ yé yín báyìí mà tó kì ṣe pé ó lágànà o ṣe ti gbọ́ mà ẹ má rò pé bóyá gànà iṣẹ́ àgànmọ́ nǹkan tó rò ẹ ṣe rí ìmọ̀ràn tẹ́mi máa gbà yín ni pé ẹ jẹ́ kó jẹun ní àsìkò àti kó lo oògùn ẹ̀ before you know it everything will be fine ṣe ti gbọ́ so um, ẹ má wọ̀rẹ́ ẹ. ta ni ó gbẹnu mi sọ̀rọ̀ tó rọ̀hún mi kò lè fọ̀hún ìgbà yẹn dán wò wá ni. iṣu tá a bá torí ẹ̀ dáná àbí wọ́n tẹ̀ ṣe ń sọ yorùbá ṣé bóyá kó tiẹ̀ ṣe jẹ fún mi. wọ́n ti lọ́mọ ètò lágànnà. àgànnà àgànnà gbogbo ló ń gbàdúrà yóò san kò san má fi wèrè dán wa wọ lọ́hùn. wọ́n rí i pé mo kà ó lẹ́kàn. ẹ̀gbọ́n náà. Ah, ah. Hey. àbí ohun tí gànà ló farọ́ bàǹtàbàǹtà tó ń pọn máwọn èèyàn káàkiri àwọn ẹni ẹlẹ́ni. Ah. Ah. Ah. Ohun mi pariwo ṣùgbọ́n wọn. Ẹ dúró mọ́ bó mo wá fẹ́ ru ìgbà. Ibo mo fẹ́ rò gbà. Má má ṣòro rán mi lọ́rọ̀ àrò. Báwa jẹ́ eré mi tó ti mú mi ti ẹ ṣe wẹ̀ ọlọ́run má jẹ́ ní carry over iṣẹ́ máa yẹn because mo miss test ẹ̀ assignment tó tún fún wa mm-hmm. ìgbà tí mo lọ submit ẹ̀ kò tún jẹ́ kí n wọlé ọ̀rọ̀ máa yẹn ti sún mi ṣe ló kàn déédéé dá ojú lé mi i don't get it báwo ni darling ṣó wa okay ṣadé ṣadé wà kò sí láì round owó aṣọ tí gbọ́n máa bẹ jíṣẹ́ agbọ́ eh, that reminds me ọ̀rọ̀ Fọláṣadé eh, ó dàbí ẹni pé nǹkan kan ṣe ṣadé o. kí ló ṣe? because the last time tí mo pè é ah kí ló dé o àti ẹ̀rí any school o pé o ṣe anything o submit assignment ṣé bó ṣe ń dá mi lóhùn ọ̀rọ̀ ẹ̀ wá straight forward ẹ̀kan náà ó kàn déédéé dákẹ́ lọ ni hello ṣáadé ṣáadé ọ̀tọ̀ nìkan tí mò ń sọ ọ̀tọ̀ nìkan tó ń sọ mi ò mi ò understand o. ah, o ah, dà da keke. O ma jẹ́ pé oṣù ẹ̀ tún ti le. Hmm. oṣù ẹ lé oṣù ẹ ò lé ọ̀rẹ́ wa ni ó yẹ kó sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn náà gbogbo aládẹ ti used mọ̀ táìpà àlejò wà láàrin wa ń sin nǹkan tó fẹ́ nǹkan tó san yẹn kọ́ ló máa máa sọ. ẹ wo ẹ wo ṣe rí gbogbo eléyìí tẹ̀ ń sọ òótọ́ ló sọ kò yẹ kó máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tára ta bá wà níbi ìbá nǹkan ẹ wo èmi fi ò pé solution ni ká wá sọ̀rọ̀ ẹ̀ àkànlé fílẹ̀ bó ṣe wà yẹn because ọ̀rọ̀ ẹ̀ ó ti dàbí ẹni wípé ó ti ní hangọ̀nà the last time tèmi àti ẹ̀ tí mo lọ sọ́dọ̀ wọn tájọ́ sọ̀rọ̀ ṣe mọ̀ akọ̀ máa dédé máa sọ̀rọ̀ lọ báyìí ó kàn máa dédé snap like you're saying this, she's saying something else, you're bringing her back, she's going backward. Ẹ kọ́ náà, ó kàn déédéé bẹ̀rẹ̀ sí ní pariwo olè olè olè mọ́mí ni ọlọ́run ló ní kó jẹ́ wípé ilé la wà táwọn ará ilé wọn grandma everybody mommy. kí ló ṣẹlẹ̀ ó lè mí jẹ́ grandma. ṣé wọn náà fi wọn pátá grandma. <laughs> wọn wò pé kí ló ṣe ṣadé báyìí ṣé nǹkan yìí ṣó ti lè tó ìlara ẹ I think she needs um, like a medical evaluation. kí ni kí wàá ṣe sọ̀rọ̀ ẹ̀ báyìí èmi fi hù pé a ní láti wá báyìí máa gbé lọ psychiatric ni. yeah. is it up to that? yeah so it's more than that. ó lè tún ó lè jù bẹ́ẹ̀ lọ because any ní láti ìwé ìṣe lọ́jọ́. mi o ó sún mi o n kò mẹ́ni tí n wo ro ah, ah. tèmi fún. are you serious? ó tọ́ ó ti write to school authority. wò ó gbàgbé ọ̀rọ̀ lédì yẹn jàre gbàgbé ọ̀rọ̀ lédì it's nothing to worry about all right a máa sọ̀rọ̀ later all right mo ṣì wà lọ́dọ̀ pé yẹmí a máa sọ̀rọ̀ later all right now ẹ wọ́n ní Fọláṣadé oníchókò ó ní orí ìpòun ní ojú everybody ní departmental party. gbogbo ọmọ yẹn ti mẹ́ǹt. no fọláṣadé oníṣòkò ni lóòótọ́ ṣé èèyàn máa ń rèpè ọ níwájú everybody ni. àwọn oníṣe ló ń ṣe é gbogbo wa wò wọn dáhùn rẹ́rìn everybody àtọkùnrin àtọkùnrin lójú everybody. like seriously. orúkọ rò ó. orúkọ rò ó oníṣòkò lóòótọ́ ah, ó ti mẹ́ǹt. èmi gbọ́ rẹ́rìn ṣá. láti bá a fẹ́ ṣe pọ́ùn. a fẹ́ ṣe pọ́ùn lọ́wọ́. she don mara she ah. wan use me trend. Ah, ah why person no go use the trend ọmọ káṣí máa wo owó ni kókó. ó máa wà alright. orí opportunity òdúkọ máa grab. ó máa wà alright ẹ fi mí lórúkọ nonsense funny. but come to think of it o ṣé látọjọ́ ìpè kó ti gbádùn. wo a wà alright ọlọ́run àbá wọn yanjú ẹ. ọlọ́run fún owó sàn wá. ọlásàdé ṣoko. so how far which way nǹkan tó lè fẹ́ rà fún mi nǹkan. kí ni mo fẹ́ rà fún ẹ stop now. ṣé o máa jẹ noodles àbò jẹ. yòówó bàbá olówó máa jẹ jẹ noodles. máa jẹ jẹ <laughs> noodles máa jẹ jẹ noodles yọ. wàá pe Fọláṣadé sí ẹ o. ṣùgbọ́n kò sẹ́ni tó gbọ́ ọgbà ọkàn ń bẹ lọ́kàn mi. How could you be so careless? Eh? o fẹ́ bá mi lórúkọ jẹ́ ọmọ ìkẹyìn ni. What are you talking eh? about? What do you mean what am I talking about? kí ló sún ẹdí pé òun fi tipátipá bóbìnrin lò pọ̀ òun fi tipátipá rape obìnrin ẹ ó fẹ́ bá mi lórúkọ jẹ́ náà are you out of your senses ẹ ó tún sọ pé what am I talking about what is this what is this. say something don't just keep me quiet say something. dàdí mi ò fi tipátipá bá obìnrin kankan lájọṣepọ̀. I didn't rape anyone. Then what is all about the news that I've the calls that I've been receiving, even from my party chairman? But Dad, you need to trust me. Me ò fipá bá obìnrin kankan lájọṣepọ̀. Ìtorí pé mo gbóhùn mọ́tò mi sáré jáde kí wá attack mi me kó wá ba mi because I am boiling right now. Ó fẹ́ bà mí lórúkọ jẹ́ ni. Tó dẹ̀ political uh, ambition mi. That is it. That ẹ mọ nǹkan tó everybody ló mọ̀ pé girl yìí wà mentally derailed she's got some psychological problems But she máa ń parọ́ mọ́ classmates mi even lecturers ló ti accuse wọn pọ̀ báwọn lájọṣepọ̀ tipátipá then how do you prove this? oh no. Um, Daddy, òtọ́ nìkan tó sọ gbogbo alámọ̀ pé alágànná ni lédi yìí as a matter of fact on several occasions ló ti parẹ́ mọ́ àwọn cosmate wa so uh, àwọn náà ti rí lè before now so uh, ẹ̀wọ̀ àmọ́lélé ìgò ń ṣe arìnrìn àti ẹ̀fún regards àtọ̀. then what about this all the social media houses and all the press men gbogbo wọn ló ń pè mí everywhere. <laughs> ó nọ́mà. no, ma! with your status in the society and all that But Daddy, don't you think this could be a way of your political opponents getting at you? ṣé kò wọ́n ń lo ah, On a second thought, he might be right, you know. It's okay. I'll. Don't worry. I'll see what I'm going to do. kí ló impression pé obìnrin lè jẹ next president of Nigeria. Mm-mm, don't get me wrong mi ò sọ pé obìnrin ò lè jẹ president Nigeria what i'm saying is census jẹ́ ká realize pé ẹ̀yin obìnrin lè pọ̀ jù and mo feel pé ẹ tí ì ṣetán àti take over politics um, as a matter of fact ẹ̀yin obìnrin generation wa yìí i'm not sure you guys are ready for the task ahead má ṣe lóbìnrin ò lè jẹ president ìgbà tí kò máa ṣe mí àṣọ bẹ́ẹ̀ kí n ṣẹ̀ sẹ́yìn obìnrin ni. Nigerian ladies, Nigerian women, you guys are beautiful, you're smart, you're hardworking. But this present generation, tí wọ́n bá ṣe hook up, wọ́n máa ṣe lóṣó. Èyí tí ò bá ṣe lóṣó, ó máa ṣe store sórí WhatsApp. So what are we not saying? Wọ́n ò ready láti ṣe grassroots politics. So báwo náà ṣe fẹ́ ah, dé level um, ruling a whole federation? but mo máa surprise yìí máa jẹ́ kẹ́ mọ̀ pé generation yìí we are ready and we are not joking. for real. At the magic jẹ́ kẹ́ what a man can do a woman can do even better. I'm máa fi mí ah! not today. See, it's high time you guys put words into action. Enough of we can do this. Ìwọ̀nba ni motivations Man, ń push èèyàn mọ́ motivations without action last last wà á jẹ gbá. ok báwo lè máa feel tí má become the next or let me say tí má become the first female president of Nigeria. wow that will be sweet. Mm-hmm. ah uh, excellency tí ò ní phone can i please have my phone mo fẹ́ wà àwọn update kan. màá ra fóònù tèmi ojú mi ló máa ṣe. àmín. àwọn àmì àwọn fóònù àmì à Ọpẹ́yẹmí. Hmm, that reminds me afa pẹ̀lú rape case ọ̀rẹ́ yín gbólẹ́bàdé. àṣìwà lẹ́nu ẹ̀ wọ́n gọ́ ló ń chaàtì mi yìí àṣìwà lẹ́nu ẹ̀ o wọ́n kàn fẹ́ blackmail ọ̀rẹ́ mi ni but èmi mọ̀ pé Ọpẹ́yẹmí ò lè ṣe nǹkan tó ló ṣe yẹn Ọpẹ́yẹmí ò lè fi tipa bóbìnrin lájọṣepọ̀ you know him now a very calm person I don't know. I don't know. Tí wọ́n fojú kí ló sọ. ẹ ní pé. tí a rò báwo ni ilé ń kọ́ by now mo lérò pé ẹkẹ ti release statement yẹn. yes ó yẹ ká tètè disassociate ara wa from that rapist family. yeah so that opposition ní lè ní láti lè against wa. all right ó dà ká sì máa wò ó lálá ẹ̀ tó mi loju ilẹ̀ ló ń bọ̀. èyí tẹ̀mí tún rèrè dókítà bó ṣe máa jókòó bí olúndùn rè táwa dì kalẹ̀ bí epo inú ọyẹ́ á wá máa wo ikú mu bíi gààrí ó tojú sú mi. ẹ mọ́mí má wọrí ẹ ṣèṣe ṣáré lọ beautiful baby uh, how is there anything you want to tell me hmm? nothing ṣèṣe the most beautiful baby. <laughs> kò ní dáhùn. ẹ ẹ mú mi ẹ má dára yín láàmú ẹ má ṣe wàhálà ṣáà bó ṣe wà yìí ó wà òkè. bó ṣe máa wò bí olóńdùn ló ń wò yẹn ìtọ́tẹ̀ ránṣẹ́ lẹ́nu mẹ́ta yìí ó kà màmá ó tó kó máa purọ́ máwọn èèyàn káàkiri irọ́ tó ń pa máwọn èèyàn kiri ó tó kó rán wa lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ nǹkan ṣe wá bí ń sìn tẹ́ bá lọ tán ó lè ní fíríìjì bó ṣe wà ẹ sínú àpò yín lọ ni ó ti yé mi ó ti yé mi ṣé um, love uh, tó bá need anything if you need anything just let me know ṣé ó ní nǹkan tí mo lè ṣe fún ẹ kí tó kúrò mi mọ́mi hmm. gẹ́gẹ́ bí mo yẹ sọ fún yín lẹ́ẹ̀kan gbogbo hmm. nǹkan tó bá ti fẹ́ pátápátá òun ni kẹ́ máa ṣe fún ṣe ti gbọ́ ẹ má lo aṣọ ẹ pẹ̀lú ẹ ẹ má pariwo mọ́ bóyá nǹkan kan ẹ ṣáà ní sùúrù pẹ̀lú ẹ ṣọ́rọ̀ mi ti yé yín Oh, sweetheart. Uh, um, she, uh, have you eaten? Uh, make sure you eat, okay? So that you can take your drugs. Mama, ẹ jọ̀ọ́, Kuma jẹ́ kó máa jẹ oúnjẹ make sure pé ó lóògùn ẹ̀. Mo ń gbọ́, òun náà dẹ̀ ń very very paramount. Ẹ jọ̀ọ́ mm. torí Ọlọ́run. Hmm? Ṣé ti gbọ́? Ó dà. Ṣé gbogbo nǹkan tó wà nílẹ̀, ó máa tún kúrò nílẹ̀ ṣe ti gbọ́ àmà kan sí ní kò sí problem. ẹ ṣe èmi máa tẹ ti gbà fọlọ́ mo ti gbà ká mo ti yẹn tọ́lọ́n bá ti dà sí mi alágbàdá náà ló máa máa yẹ. Ah. ẹ ṣeun dọ́tọ̀ ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe o. oh thank you Sherry oh wà ok kò sí ìgbà tó ṣe shop náà kò máa dé ó ti yé mi ó ti yé mi. ẹ ṣe wà bá mi. mọ́mi gbogbo nǹkan tó bá ti fẹ́ ní kẹ́ máa ṣe. ọ̀rẹ́ mi o ẹ ṣeun dúpẹ́ ẹ ṣe o ẹ ṣe o àgbàdo tọ́lọ́mọ ti dà sínú alágbàdà tó kó máa ń mo ti gba tèmi ti gba kámú ìgbà fọlọ́. wo oníṣẹ́ yín ti jẹ́ o so ọ̀nà tẹ́fẹ́ gbà mú mi rè you can only try you can, you can never bring me down ṣé wọ́n ti gbàgbé pé we live in a society where propaganda fades away ni you see i will beat you to your game atẹ́gùn ni mo máa fi yín ṣe this one this this very room ọ̀tẹ́ ìparí will pass away atẹ́gùn ni mo máa fi yín ṣe èmi ẹkùn tágìrì kìnìún ìjayà ọmọ ajé tàfà èmi kìnìún tó ń họ tí gbogbo ẹranko ń sá nínú igbó kí ló fi mí pè nonsense. à ń gbógun táwọn tó ń hùwà yìí rè níbo làwọn mọ̀ tàyé My name is Okoyemi Kashimawo. You're welcome. Thank you. And MPC no instruct wa because it's a panel yìí àdìgbòdò fún un feedback lórí kéèsì yìí. Eh, gẹ́gẹ́ bí a ṣe mọ̀ wípé ọ̀rọ̀ rape yìí ó ti go beyond uh, capacity school wide. Lẹ́yìn tó jẹ́ pé àwọn NGO àwọn human rights àti àwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ti ní interest nínú kéèsì kódà àbájáde èsì wa ni wọ́n ń dúró dè. So, Mr. Opeyemi, what do you have to say on this allegation? Hi, um, to start with, I want to say a very big thank you for giving me this opportunity to express myself concerning the case. You're welcome. <laughs> Fọláṣadé sọ pé mo fipá bá wọn lò ní alẹ́ departmental party wa níṣejú gbogbo èèyàn. That's funny. Báwo ni mo ṣe máa bá lájọṣepọ̀ níṣejú gbogbo èèyàn? Pẹ̀lú ipá. Then she also said um, she was a virgin until that night. Until now, I ti rí any medical reports or evidence to support the claim. <laughs> well, èmi ò ṣe and mo fẹ́ uh, kẹ́ mọ̀ wípé mo ní Mr. elerii Mr. Adesina ìkànnà lecturers is one of my witnesses. and um, some of our very close friends as well. Yeah. okay tí a bá tún ní àwọn ọ̀rọ̀ kan láti ṣe ìwádìí a tún máa kàn sí. ẹ ṣe go yeah thank you you are can I leave now. you can go you can go. ẹ ó tọ́ ni and mo dey were very surprised nígbà tí ó pè mí wípé kí n pẹ́ òun àti Ọpẹ́yẹmí ká ṣì máa wò papọ̀ and. with the look of things, she looked so serious. Like, to the extent we all feel owó Um, even though me funny green light, the only thing tí mo kàn sọ fún ni pé kó pè mí And since then, me response the message. All right, Mr. Denga, thank you so much. All right, thank you. Calm down. Calm down. Calm down. I can feel your pains. Calm down. Hmm? It's okay for us. It's okay. Hmm? It's okay. It's okay, it's okay. <laughs> It's okay, Falasha. Sorry. It's okay. Sorry. Calm down, calm down. Ìwọ gẹ́gẹ́ bí ọ̀rẹ́ Fọláṣadé, kí ló rí sí ọ̀rọ̀ rape case yìí? Torí pé wọ́n jẹ́ pé yé wa, ìwọ àti Fọláṣadé ẹ close gan-an. Ẹjọ́ máa ń ṣe wọléwọ́de. Yes sir. Ẹ kí ló rí sọ́sẹ̀? Sir kò kí ń ṣe èmi nìkan ni ọ̀rẹ́ Fọláṣadé ìyá three ṣe rí ẹ̀sùn rape tí Fọláṣadé fi kan ọ̀pẹ mi káṣẹ́mọ́ wọ yìí mo ò rí lè fi taratara sí pé òótọ́ ni. Mm-hmm. Ah, mi ti bá wọ̀. ṣe rí Fọláṣadé tá à ń sọ̀rọ̀ pẹ̀lú Fọláṣadé ní agànnà. Really? Hmm? Really. Tó dẹ̀ jẹ́ pé tí o bá ti dé sí tó bá ti tó time to dé sí bẹ́ẹ̀ nǹkan tó bá ti wá sí ẹnu ẹ̀ ló máa sọ. Hmm? Even gan ìkan lára wa tó tẹ̀ jẹ́ best ẹ̀ wọ́n tẹ̀ close to mi gan lọ pẹ̀lú ra wọn. The last time tó lọ sọ́dọ̀ wọn ló sọ fún pé o jí pàǹtì grandma ẹ̀. Wow. Yes. So even wọn tó bá jẹ́ pé time tó dé sí gan kódà gan lè sọ pé yẹn gan wá jẹ́ ìrànlọ́ pọ́ọ̀tù torí ẹ̀ mi ò rí ní ìgbà ọ̀rọ̀ ẹ̀gbọ́n bẹ́yẹn náà actually tó bá wà nọ́mà ó máa ń sọ̀rọ̀ dáadáa but at the same time náà tó bá tún ti dé sí ọ̀rọ̀ ẹ̀ ò kí ń gbá tayé sá. Hmm. so nǹkan tó ń try láti sọ fún wa ni pé ẹ̀sùn tí Fọláṣadé fi kan ọpẹ́yẹmí káṣímáwò irọ́ bá ń tà ní. <sighs> to me mo mi ò rí ní sọ pé bẹ́ẹ̀ mo dẹ̀ sọ pé bẹ́ẹ̀ kọ́. <sighs> so bó ṣe jẹ́ nìyàwó ok ó ṣe ó lè máa lọ. ọpẹ́ ọkàn ń bẹ lọ́kàn mi. o. Ah, inú mi kò dùn rárá rárá. My dear, please stop crying. Um, I can feel your pains. And I understand the emotional trauma you're going through. But I want you to know that I am here for you, okay? until justice prevails. Nobody believed me. Nobody believed I was truly raped. But I believe you. I believe you were truly raped. nǹkan tó kàn ṣẹlẹ̀ ni pé o ṣe mistake bó ṣe ṣẹlẹ̀ immediately ló yẹ kó lọ sí police station kó lọ report from there wàá gba medical report but it's okay the deed has been done um, mo fẹ́ kó mọ̀ pé èmi àti àwọn activist bíi tèmi wọ́n ti take interest nínú kéèsì ẹ̀ a máa ṣe gbogbo nǹkan tá a bá lè ṣe láti ràn ẹ́ lọ́wọ́ ṣùgbọ́n we will help you ma. everything will be fine. <gasps> o ní láti kí mọ ọ ṣùgbọ́n. ẹ ṣe má. it's okay it's okay. I it's okay. wish it's okay. you could see the pain in my heart. <laughs> it's alright stop crying. I am so pain but no one to come to my rescue. ohun tó ń pa mí lákùn. ọdún adé ló ń sọ̀rọ̀ wait wait fọláṣadé marcot lọ kí ló dé tí mo fi nọ́mbà mi ń pè ẹ́ látijọ́ ètò pk mo tún send ẹ ní several text message oh reply why okay fọláṣadé i'm so sorry i'm so sorry for whatever that happened between both of us. Fọláṣadé mo believe pé òótọ́ ni Ọpẹ́yẹmí rape ẹ and I want you to understand and believe me that you are not in this alone mo wà pẹ̀lú ẹ and I will make sure you get the justice you deserve ṣùgbọ́n tẹ please. you say no to love to rape, there will be no rapists. If I say no to rape, say no say rape. No to rape. We all say no say to no rape. To rape. No rape. Sing, sing, sing. If I say no to rape, if you say no to rape, we all say no to rape. There will be no rapists. If I say no to rape, if you say no to rape, we all say no to rape. There will be no rapists. If I say no to rape. We say no to rape. We don't say no to rape. There will be no rape. I say no to rape. You say no to rape. We don't say no to rape. There will be no rape. ọpẹ́ yẹn Opoyemi, ah. I quite understand what you're feeling. But ilé ń ṣe enough reason for that to bára jẹ́ tó bá. This too shall pass. You have to be strong now than ever so tó ń balẹ̀ jẹ́ tó ń wà mí lójú yìí kò solve anything dáàdì nǹkan. Ah, this is getting out of hand. This is getting out of hand. We say no to rape. If you say no to rape, we all say no to rape. There will be no rape. If I say no to rape. If you say no to molestation, if I say no to rape, there will be no rape. If I say no to rape, if you say no to rape, we all say no to rape, there will be no rapists. If I say no to say rape, no to rape. If you say no to rape, we all say no rapists to rape, there will be no rapists. If I say no to rape, say no to rape, say no to rape, there will be no rapists. ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ tí mo máa ń bá yín sọ ẹ máa ń gbọ́ ẹ kì í kó dànù ṣùgbọ́n ṣẹ́wádìí ẹyọ kan tí ẹ kó dànù ṣe mọ̀ wípé òun ni ó padà mú wá lómi bá lọ́jọ́ sí tí Kìlání bẹ̀rẹ̀ sí ní gbé gbogbo dírámà ẹ̀ jáde mo ní lórí pé ẹ jẹ́ ká bá fúnra wa ká tètè àtàkẹ́ nígbà tí èmi ti rí nǹkan tí ẹ tí mo ti rí ọwọ́ tí Kìlání gbé nígbà yẹn mo ti mọ̀ wípé ẹni gbé pátápátá ni irú àwọn yẹn ló jẹ́ wípé tí ẹni tí wọ́n bá bá ta báyìí bí kókúkókú ló máa ń ṣe wọn ẹ wò ó sìn ebi tí wọn kó máa padà fẹ́ máa tá ní tún lè jí yín ẹ wò rán ebi náà yẹn jẹ́ ká kọ́kọ́ ju ṣọ́ọ̀tì tí wá sí ẹni pé náà kódà kódà nítorí òṣèlú ká sọ pé kìnìún òun ò lè yẹ fẹ́yìn òun sí ọmọ ọlọ́mọ ẹ sí parọ́ pé ó lè àtẹ̀dúpẹ́ pọ́nmọ́ yín ló sọ pé ó lè kó iṣẹ́ yìí ló lọ plan irú yẹn fún kí la fẹ́ ṣe sí. ah ó dùn mí gan-an ẹ̀ẹ́dẹ̀ máa ń gbọ̀rọ̀ sí mi lẹ́nu tẹ́lẹ̀ ẹ̀ẹ́dẹ̀ máa ń dùn mọ́ mi ilé ìtẹ́gbà yìí dùn mí gan-an. ẹ ẹ ṣe orí nǹkan tó ti ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ní mi dẹ̀dùn pé wọn náà mọ̀ pé kò sí bó ṣe máa ń bá mi sọ̀rọ̀ mo máa ń gbọ́ àwọn àgbà náà ló sọ pé ọmọdé gbọ́n àgbà gbọ́n la fi dá ilé ìfẹ́ mo dẹ̀ fẹ́ kó mọ̀ pé <laughs> àgbà ò kọ́gbọ́n o lóòótọ́ mo accept pé àṣìṣe mi nìyẹn yes mo accept lọ́rọ̀ ṣe rí what do you think we can do right now. ah <laughs> báwo ni eh, báwo jàre. yeah. sir the situation is no longer under control. Eh, eh, ó tán you see gbogbo ẹ̀ náà làwa náà rí àwa lórí social media kàkà newspaper everything làwa náà rí òun náà ni mo ti rẹwà bá wọn sìn kí la máa ṣe ó next. <laughs> as a matter of fact àwọn students ti fẹ́ bẹ̀rẹ̀ protest. ewu and the NGOs are not ready to step down. wọ́n ti pe other collaborations wọn wọ́n dẹ̀ láwọn take a protest they are taking it nationwide and you know what that means to you sir. ah is, is it is it against me or for me. sir it's against you sir. Hmm àwọn student ẹ̀rẹ̀ ló máa tún wá lè jù. it's against you. ẹ ẹ ẹ wo bí mo rò kankan honourable ẹ ṣe jẹ́ kí ajá káwọn ọlọ́pàá lọ disturb àwọn ọmọ yẹn ẹ jẹ́ kọ́ lórí ìwọ̀kọ́ náà lọ já. kò ń ṣe ọlọ́pàá lè léyìí o it's just for us to look for means to stop this protest. then if it's about money what. ó ṣòro yóò. Everybody that has come out for the sake of this protest are doing it out of pity for the survivor. Gbogbo wọn ló believe pé act yẹn happen so the only way for us to gain their conscience is to give them tangible points pé kí ni yẹn ò èèpù yẹn ò ṣẹlẹ̀ in the first place. sà èmi ò mọ nǹkan tí a tún lè ṣe é sìn bóyá kí ẹ jẹ́ kí a gba àwọn lọ́ọ̀yà míì. Eh, eh, for the student protest. yes. i think i can do something. you sure. yes. My, àwọn àwọn mate mi ni wọn. so ma kọ́nà address one protest ni ó dẹ̀ dá mi eh, with some vital points i'm able to raise i ma stop protesting. Uh ah, -huh ẹ ẹ bẹ́tà ẹ ẹ ẹ fún lówó ẹ jẹ́ kó fún àwọn tó bá yẹ kó fún lówó nínú wọn kọ́ nǹkan tó necessary láti ṣe. ó ṣòro wé it's about conviction now I want to convince wọn ni we have to talk to their conscience speak to their mind nǹkan tó wà stake nísìnyí nìyẹn ó ṣe owó. o de sure. yes i'll do ah i trust you. you think you can do with that money. Eh. Eh, eh, okay, you try and do anything you can do with your witch, and let's see how it comes out. Eh, eh, trial. Let's oh, better, o better rẹ kò sí problem. Uh, uh, all right sir all right sir i will, I will try my best. then yeah. we are still at the top of the game. Uh, uh all right tètè tètè tètè all right má gbàgbé àti pè mí o please. ẹ ẹ jẹ́ ká fún trial kò sí problem mi náà wípé irọ́ lè ṣùn pa ah, ṣẹ́rí kìlání àti àwọn tí wọ́n ń you. irọ́ náà ń pa wọn ò lè jẹ́ lọ wọn ò lè jẹ́ lọ láéláé ẹ jẹ́ ká fi tún ẹ sílẹ̀ you ti wọlé sà ẹ ti wọlé nínú gbogbo àwọn ẹni ká fún lówó lánàá ti ẹ̀ dùn èpè tí wọ́n ń hmm. ah ẹ wò mi rò pé mi gan lè ó lè wà tá a máa fi bẹ̀rẹ̀ election wa um, ṣùgbọ́n àti fún àwọn bàbá ìsàlẹ̀ ìsàlẹ̀ odò wọn kì í gbà wò. ok ok um, ìwọ náà mọ̀ pé tó bá ti jọ́rọ̀ owó ni kékeré nìyẹn a ṣe transfer sí ẹ kò try láti settle àwọn tó ń bọ̀. honourable honourable don't worry ẹ ní problem sir ẹ ní problem ah, láyé ẹ ṣe máa ní. don't. And I have not come here to stop this protest. And after now, I want you to decide if this protest should go ahead. My name is Lanio. We know you. And I'm here before God and man to tell you that Owo Owonikoko is not a rapist. right. Ah, yes. Yes. to us. Let him defend himself. Yes. Yes. Yes. I understand we've all come out out of pity, which is normal. I feel your pains, and I know what you're all going through. My point is this. Ta ni ò mọ̀ nínú wa pé Fọláṣadé alágànná ni. The same school you know, Lawa nígbà tó parọ́ pé best friend òun jí pátá grandma òun ṣebí ní skul náà la wà nígbà tó parọ́ pé lecturer jí biro student kí ló wá dé tó máa fi ní ọpẹ́yẹmí owó ni kókó rape òun ní departmental party tí gbogbo wa jọ wà lójú everybody tá a dẹ̀ gbàgbọ́ why Nigerian students we are smarter than this. Is this how we want to take over the future? Is this how we are supposed to be thinking? Is this, is this supposed to be our reasoning? Come on, guys. Come on, guys. Ẹ já rántí pé ìdílé kan la fẹ́ bà lórúkọ jẹ́ yìí o. Láàárín wa ń bíbí. Láàárín ẹ̀yin obìnrin tí àwọn ń bíbí. Ẹ̀yin tí àwọn ń bí ẹtún mẹ́wàá tí Ọpẹ́yẹmí sanwó skul ẹ̀. Mélòó nínú yín ló Not alone bó fẹ́ fi bàbá yín lájọṣepọ̀ so why ṣé àti ẹ̀rọnú báyà àwọn opponent bàbá ẹ̀ ló ń lò the last time I was having conversation with her best friend ó ṣàlàyé fún mi how much Fọláṣadé have always wanted him so káwá assume pé nítorí pé Ọpẹ́yẹmí ò wọ ọ̀dọ̀ ẹ̀ ló fi gbé irọ́ bàǹtàbàǹtà yìí lẹ̀ come on guys this protest is pointless. Mm -hmm. I want to urge us all to drop this placard. We've all come here out of pity, e, I quite understand that. So I want you all to drop this placard. This protest is pointless. No! I will not. Hi, Odunlade. I will not drop my placard. Ọpẹ́yẹmí, owó ni is a rapist. Ah. Ah. Ah mo dẹ̀ fi ń dá yín lójú pé lóòótọ́ ló fi tipátipá bá Fọláṣadé Adélékè sùn. Let me tell you all and I have the evidence. Yes. I promise to drop all the evidence to the school authority by 10 a.m. tomorrow morning. Wow. Wow. I, I, I understand this. I understand the game. He cannot beat us to this. Amoruwo. He wants to he wants to manipulate our conscience. We are smarter than this. Aren't we? Yes! Come on, ẹ tagbale lọ. Báwa tá a bá ní class. Let's go to our lecture. Ayé, ó dọ́gbọ́n. ohun gbogbo bàjẹ́. hello. Um, doctor, are you saying there is no proof that she was disvirgined or raped? Yes, um, there is no proof. Um, she waited for to good hugs before calling for her text. So medically, I would pretty much break her hymen. Ah. This is serious. Anyways, uh, doctor, thank you so much. You're welcome. Um, thank you for your help. Eshe gan, really appreciate it. Thank you. All right, always. All right, ma. All right. Uh, yeah, take care. Ẹni tó bá pa igún kò kí n kádùn. Ẹni tó bá pa àkàlà màgbò kò kí n ká oṣù. Gbogbo ẹnikẹ́ni tó bá lọ́wọ́ nínú ikú Ọdúnladé, gbogbo wọn máa ṣọ́kù tẹ̀bí ó ti tó náà ó ti tó kí tó ń ṣe báyìí ó ṣe ó dẹ̀ condition tó wà. àwọn ó ṣe wá jẹ́ kó pé ìgbà tí gbogbo wa ti ń expect move láti fún pé kẹ̀sì yìí ó ti níbi tó ń lọ ó ṣe jẹ́ báyìí ní nǹkan báyìí wá ṣẹlẹ̀ for goodness sake. ó sún èmi náà sórí mo kàn ń rò ó mò ń pick ẹ̀mí ò rí pick because mo ti torí èmi gan inú mi ti ń dùn mo tẹ̀ tí mo pé tí bọ̀bọ̀ yẹn bá fi lè mú proof yẹn wá báyìí a máa deal pẹ̀lú bọ̀bọ̀ yẹn ni. definitely um, Ṣadé ò dé má sunkún mọ́ ṣó fẹ́ ṣe ra ilé ṣe mi òun náà mọ bó ṣe wà. ọ̀rẹ́ mi ò <laughs> sún mi ò kò mẹ́ni tí mo rò ṣe fọkàn ara ẹ̀ balẹ̀ ṣùgbọ́n we are all in this together. Thank Grandma, nǹkan tá a fi ń pariwo nìyẹn. Ipe káwọn aráàlú dìbò fún wa. Àwọn alágbára ìlú ò ní lè máa gbá wa létí. Gbogbo irú ìwà ìrẹ́jẹ yìí ò ní lè máa ṣẹlẹ̀. Bọ́tẹ́ fọkàn ara yín balẹ̀. By this weekend, ma organize press conference. Ọmọ yín máa ní justice. Àmì o. I will make sure you get justice. Ẹ ṣé mo dúpẹ́ o. Fọkàn balẹ̀ a gbogbo nǹkan tá a dẹ̀ sọ lórí fóònù ó ṣì wà ó ṣì wà ààfin ilẹ̀ mà. ẹ ṣé bàbá mi ẹ ṣé mo dúpẹ́ o ọlọ́run bá mi sọ yín délé o ẹ ṣeun o. ẹ ṣé sà. Ah, tó bá dúpẹ́ o kò wá wọlé ìwà ọ̀ṣẹ́ o ìwọ̀n tó lágbára ọlọ́run ìyá ò ní jẹ wá gbé. To be frank, I will advise us not to embark on anything that would end up in, as a waste. Kò sí evidence may rape and take place now àwọn méjèèjì. So why, why the stress? Hmm. Tó as a result of her mental health. And who even knows? Maybe she is politically instigated. It's possible. Ah. I have also thought of it. But something keeps telling me she was truly raped. She was raped. Ó ní evidence ni. Ah! Ká ní evidence? Good case Loma máa jẹ́ Yeah. She's just unfortunate. Hmm. She's truly unfortunate. Anyways, I'll make some calls and decide what to do after. How I wish you could see the pain in my heart. Oh, kálẹ̀ o. Yes, ma. Ṣàlàáfíà ni o. Bẹ́ẹ̀. Kálẹ̀ yín o. Ah, Ọpẹ́yẹmí Káṣímáwo lorúkọ mi. Ọ̀rẹ́ mi rè. Lánìyàn Williams. Kí mo wá lè ṣe fún yín? A béèrè Fọláṣadé ni. Mo ní ẹ̀bùn kékeré kan fún. Ah! Ah! Ó Ṣadé o Fọláṣadé. ó lálejò wọn béèrè. ọ̀tọ̀ báwo ṣé wàá kẹ́. Okay, I understand. Oh, money gift ẹ five hundred thousand naira check lélẹ̀ gba kó fi tọ́jú check it. yóò gbá náà. Koloka Chelola, buy anything you need, your drugs and all that. Take. Oh no, for ẹ five hundred thousand naira kofi fi tọ́jú no way. Baba lọ́wọ́ ẹ̀. Bàbá mi náà nìtàn wẹ̀ o ṣé mo dúpẹ́. Àṣírí ẹ̀ kó tiẹ̀ kí ara ẹ̀ ṣùgbọ́n. ẹ ṣe gan ma so ṣáré take good care of yourself. ṣadé. ọpọlọ ṣadé. ó yá owó. Màmá ẹ má stress ara yín nǹkan tó ń ṣe ni nǹkan tó ń ṣe ni Ọlọ́run á bá mi fún lálàáfíà ṣe ti gbọ́ mm-hmm. Ṣadé Ọlọ́run á fún ẹ lálàáfíà ẹni tá fojú okùn lé. ẹ gbà mí ẹrẹ́rẹ́ má fọmọ màá gbọ́ mi ìgbà rẹ̀ má gbà rí. màmá mo ti sọ pé kí n má stress ara ẹ nǹkan tó ń ṣe ni ẹ jẹ́ ká máa gbàdúrà kọ́lọ́n bá fọwọ́ sọ̀ṣẹ́ gbọ́. mi ò bínú mi ò bínú mi ò bínú mi ò bínú ó dà ọ̀ máa. ẹ̀yin ẹ̀kọ́ yìí ní ìfẹ́ mi máa fi jíṣẹ́ fún. ẹni tá Ah. ma ah. I hate to do this but as it is I have no choice. <sighs> Um, I am sorry to inform you that your case lack merit. bẹ́ẹ̀ ah, and nítorí ìdí èyí a ní lè gbé ẹjọ́ yẹn lọ sí court mọ́ nítorí tá a bá gbé lọ sí court chances pé a máa win ó wà so slim we don't have evidence and anything tá a fẹ́ use against them in court. Ah. <gasps> Boy raped me. I know he raped you. I believe you. But the fact that he raped you kò kò kò kò ń enough evidence my dear. We need facts. We need materials. We need evidence. A kàn lè lost lọ court without nothing. Nítorí tí a bá insist pé a pursue pọ̀ at the end of the day, our la will damages. It breaks my heart. just uh, know. I think I'm so sorry. But uh, I'm a need láti drop case. How I wish I am so sorry. could see the pain in my heart. I am so pain, but no one to come to my rescue. Thank you. Oh, so Pamela Kum, Kosani Tori. Kọ́lá láti ìgbà tí dé láti ibi tó lé e lọ́nà ó kàn dá jókòó òun ò sun òun sunkún mi ò tiẹ̀ jọ̀yàn lójúmọ́ torí gbèrè ní ẹ̀nà láti lẹ̀ bó ṣe máa sunkún bíi déńdé nìyẹn kí n wọ́n wí lẹ́hùn. kàmá hmm? ireft mi. orin tó máa ń kọ tẹ́lẹ̀ náà nìyẹn mi ṣe ń gbọ́ yẹn ireft mi náà ni ṣé ìyá náà wọ́n tún sọ fún ẹ lọ́hùn. ireft Hello, sir. Yes, sir. I can't hear, sir. Yes, sir. Eh, eh. Ah. Ẹ ti jáwọ́ lórí kéèsì Fọláṣadé. Ó dáa, ó dáa, ó dáa mo gbọ́. Ẹ ṣé, ẹ ṣé mo dúpẹ́ sà ọlọ́run àtúndé àtọmọ tí náà ṣe ẹ ṣeun ẹ ṣeun dúpẹ́ ẹ ṣe sàkódà bọ̀sà. kí ni kí n wá ṣe àbígbó náà ṣàgbọ̀ wọn náà ti jáwọ́ nu kéèsì. ta ni ó gbà mí sọ̀rọ̀. ojú ní ìfẹsẹ̀wá mọ́ ẹ̀rọ lára. wo ẹkún máa ń fẹ́ ojú o ó máa ń fọ́ ojú èmi ìtúlẹ̀ mú ìyàmọ́ kan tún lè tún bá fọ́jú èmi ìtúlẹ̀ mú ìyàmọ́ o ọ̀tọ̀ ní tà ń rán o. gbogbo ènìyàn tó dúró tì mí etí wọn ti di. bó ṣe máa òbí olúndùn wò ni ìtò tó ránṣẹ́ lọ́dún mẹ́ta yìí ó kà màmá ó tó kó máa kúrò máwọn èèyàn káàkiri irọ́ tó ń pa máwọn èèyàn kiri ó tó kó rán wa lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ nǹkan ṣe wá bí ń sìn tẹ́ bá lọ tán ó lè ní fíríìjì bó ṣe wà yìí ẹgbẹ́ sínú àpò yín lọ. kò kí ṣe èmi nìkan ni ọ̀rẹ́ Fọláṣadé rẹ̀ rẹ̀ ṣe rí ẹ̀sùn rape tí Fọláṣadé fi kan ọ̀pẹ mi káṣíìmọ̀ rẹ̀ mo ò lóyún fi taratara sí pé òótọ́ ni. I'm so sorry but a máa ní láti drop case yẹn. I was raped. <laughs> Fọláṣadé. Ìtàn tún gbé wálé mi nìyẹn. Tí ìbá wa wọlé nísìnyí kan, wọ́n dárò máa níwọ́ ọmọ yìí. Wọ́n pẹ́rẹ́ sí mi lọ́rùn. Wọ́n wá sọ mí lórúkọ tí ìyá àti bàbá ò sọ mí. Wọ́n ló pọ̀ ọmọ ìtúpọ̀ ọmọ ọmọ. Àbúrò orúkọ tó ń wáyé fún mi ládùúgbò. Màá ṣàánú mi. Ẹ fi mi lẹ. Ẹ jẹ́ kí n para mi. Yẹ kí ni? Dàmá! Ìrètí! he raped me kò sẹ́ni mo ní tó gbọ́ mi gbọ́ mo ní omi tí wọ́n ti pa bá mi ló kọ́ ọ̀dà nísùrù nísùrù wo. nísùrù nísùrù ṣáṣáájú ọkọ mi wo èmi ti gba ẹ̀bùn mo ti gba ẹ̀bùn ẹni pé wọn ni mo ti gbà ẹ gbọ́ èmi ti gbà ẹ gbọ́ tó tọ́ ni. ẹlẹgbẹ́ lọ́hún. Ọlọ́run ọkọ mi mo ti gbà ẹ gbọ́ ọkọ mi. ẹ ṣe ọkọ mi olówó rí mi mo ti gbà ẹ gbọ́ ọkọ mi ṣùgbọ́n. Wow. <laughs> could see the pain in my head. I am so pain, but no one to come to my rescue. Once again, oh, I'm, I'm sharing. I'm overwhelmed. I'm overwhelmed. Wow. Let me start by saying a very big thank you for the support, for the encouragement, and for standing by us when we needed you the most. torí tó bá jẹ́ ọjọ́ tí mo wá àdírẹ́sì yín ní protest ẹ fún mi ní listening here nǹkan tí à ń sọ lónìí kọ́ ni àbá máa sọ. well um, we want to return all glory back to God pé Ọpẹ́yẹmí has been vindicated. Um, bó bá tẹ̀ jẹ́ pé àwọn aláǹgànná gbìyànjú but we're still able to abomipa náà wọn. so uh, having say that I want you guys to wine I want you to dine so all views on me. Wow. Okay um, um, please let's welcome her let's welcome her. You're There is actually a reason why I invited her here. Okay. And she was my last time, you might say, any confrontation lórí Ọlọ́pẹ́yẹmí and at that time you were maintaining your stand Ọpẹ́yẹmí is a rapist Ọpẹ́yẹmí is a rapist so um, ìyẹn ṣàtìkù mi ènìyàn rẹ okay nice one okay um, gẹ́gẹ́ gbogbo wa ṣe mọ̀ pé philanthropist ni bàbá Ọpẹ́yẹmí wọ́n ní it's going to be party after party oh, wow. so after this party there will be another party hey, hey. not just that. Only to buy the arrow, àárọ̀ la kí n gba account number everybody. wọ́n máa ṣe you win you win you win. Um, ìwọ náà ti sọ everybody náà dẹ̀ mọ̀ pé ẹni ọmọ èèyàn ńlá ni ọpẹ́ so as ọmọ èèyàn ńlá tó jẹ́ ó ní láti máa tẹ̀ jẹ́jẹ́. Mm torí ọjọ́ mi kọ́ má ti fi rí nǹkan báyẹn lọ so it calls for celebration. you have a point. celebrate me. o dá mi lóhùn kan tí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ wáyé tẹ́ fi pa Ọdúnládé John that innocent guy. <laughs> Odunlade is not an innocent guy. I'm not going about it, Hello? Okay, okay. Yeah, ó abi. ń bọ̀ àbí? Eh, àwọn náà ti dúró síbí Okay, okay. Okay. Afra ló ti ó ti ń bọ̀. ó ti ń bọ̀. so onítàn bá ti wọlé so kan kan tẹ̀lé straight. so ìyẹn kéré gan. so aláyé bá ṣe máa pín ìrìn lílé yìí sí ẹ̀yin lè wọnú reception. ok kí ni tẹ̀lé wọlé àbí. bẹ́ẹ̀ni kí ló wà ní reception rẹ dì. bẹ́ẹ̀ni so máa dúró síbi ẹ̀jì. ok abati tó bá ti wọnú compound yẹn. ọlọ́dún bọ̀ yìí ọlọ́run yẹn. ẹ̀ ò ní. so ló bá yẹ wọlé yẹn sìn. ìwọ má ti ẹnu ọ̀nà reception yẹn ẹ̀jì yẹn èyí máa wọlé tẹ̀lé èyí máa lọ wà nínú reception wọ́n máa monitor nǹkan tó bá ń ṣe so wọ́n wà níbi mọ́tò kọ̀kọ̀kọ̀ gan. lágbára lọ́hùn eléyìí ò níbi kọ̀kọ̀ tó láti gbowó ah, ṣó ti yé bẹ́ẹ̀ yẹn sìn ọ̀tá máa ṣe nìyẹn. ṣáwa tá gba plane lórí òfurufú a máa gba owó tó yẹ wọlé. ilé ìkẹ́lẹ́ ìjọba ilé. ọjà ìbọlẹ ọlẹ ṣé ẹrù ti wà lára everybody. Ah, ah, everybody yẹn ṣá máa mú ti gbé ẹ mo ti mo ti gbówó yẹn sá sá yẹ sá ẹni pé ẹ ọ́fíìsì náà ń bọ̀ all right sir. yes tọ́lẹ̀. o lè la wa o aṣọ ọlọ́pàá o. owó o ṣe. alaye alaye fẹ́ẹ̀ ni gba fóònù ẹ̀ gba fóònù ó lè kọ́ ọlọ́pàá o ẹ bá bọ̀lẹ̀ lójú báyìí. ẹ fi tẹ̀sí lórí. ìtì pààyàn náà. kọ́pọ̀ alẹ jáde ẹ jáde náà. afọ́rí ya ẹ. yẹ yẹ yẹ yẹ yẹ ẹ ọjà yẹ. hello hello báwo ni two spoon ló ń sọ̀rọ̀ nọ́mbà mi kejì ni mo fi ń pè ẹ́ ibo ló wà látàárọ̀ ẹ ṣe kí àná àti wà ń bì í má da ayé dúró ayé bínú ayé lọ bìkan o. àti wàá di látàwọn ọ̀dẹ̀dà àdúró sí bá. ọgbẹ́ni alfa. wà á kí ló ṣe ẹ̀wọ̀n gbẹ́rù dání náà ẹ̀rù dá. lóde àrí báàgì lọ́wọ́ ẹ̀. èmi ti deposit ẹ̀ sínú àkáǹtì ọ̀pẹ́ ìrìn ẹ̀ tóbi ó pọ̀ ní ìlú máa gbé káàkiri náà mo rò pé kí n débi kí n tẹ̀sẹ̀ kí n tẹ̀sẹ̀ kẹ̀ ṣálára ara yín nínú. ẹ kò sí wàhálà ọ̀yà tẹ̀lé tètè ah, ó bá ti sọ fún akótó lọ ó mọ bí a káàṣì la nídìí náà. ẹ máa ṣe ten million ẹ mọ bẹ́ẹ̀ máa pín láàrin yín náà tó máa gba fún àgbà yín tó máa gba tìrìtìrì àgbà náà àbí. àwọn náà ò jẹ́ ṣe bẹ́ẹ̀ ah, ó lè láwà náà twenty million la jí kí wàá ní problem ẹ tó fẹ́ fáwọn ten million naira báyìí ń ṣe báyìí náà ẹ̀yin guys ó yẹ kẹ́ ti understand now ẹ ní gbogbo ilé èmi mo mú iṣẹ́ ìwà èmi mo mú dí ìwà so ó yẹ kí n ti understand pé gbogbo ìdájọ́ ń ṣe látijọ́ ilé òun ṣe first time àwọn àjọṣiṣẹ́ náà èyí àtẹ̀ tí ń ṣe látijọ́ ibẹ̀ yẹn ń sọ bẹ́ẹ̀ náà yẹn ń ṣe bọ́ eléyìí ọmọ ayé ní ìdòwò. wà á má bá wọn ṣeré o má yẹ kí n da gàrí sínú ráìsì ẹ o gbogbo ẹ má bàjẹ́ ni o ṣégbèrè ṣe ẹ ni àwọn táwọn ẹ̀ bá jókòó kúrò káfẹ́ ṣeré à ń lọ bì kan àfẹ́ lọ jalè ń bì kan ẹ wá yẹ ká mọ nǹkan tá à ń ṣe o. má sùn mọ́ ọmọ ẹ. ẹ wá ẹ ká mọ nǹkan tá à ń ṣe o. wà á fa gbòògbò wà á fa gbòò. wà wà á sọ ohun ṣeré ní abó ìtọ́lẹ̀ sọ. ẹ wo ó dẹ́ pé ẹ tí mọ̀ ẹ tí mọ̀ nǹkan tẹ́. padà sí ní àbọ̀ wà sọlá ìbúrúkú ni ẹni. ó dẹ̀ mọ̀ mi o pé mi ò kí ń jojú èèyàn lè máa ń jẹ àtọjú àti èèyàn gbogbo ẹ̀ máa jẹ papọ̀ ọmọ stop ṣe bẹ́ẹ̀ tó bá yẹ pé eré ni kò stop ẹ o ó mọ̀ mi dáadáa o èmi too small apá àyà ẹ̀ sọlá ìbúrúkú ni ẹni ẹ kì í sọ kí nìkan fún yín ẹ bá lọ́n bílíf pé bóyá ń àjọ wà ń gájú yìí ẹ lè fi yẹn máa tírẹ́tìn mi kò sẹ́ni tó lè bílíf pé àjọ wà nínú gájú yìí o kò sẹ́ni tó fẹ́ sọ fún tó máa gbà sí lẹ́nu ṣá bọ̀ èmi kò fẹ́ sọ kí nìkan fún yín ẹ jẹ́ ká mọ nǹkan tá à ń ṣe tẹ bá ti rẹ́dí láti gba owó yín ten million naira kẹ kí n mọ̀ kémi tẹ̀ sí i wọ́n bí ẹ̀dá wọ́n bí two hours or three hours yàrá gba ground seventeen million lákàntì wa mo ṣì ń wò pípẹ́ bí a ka ṣe ní ikú ọ̀kadà pín bákan bákan but for now seventeen m yàrá gbóná kan ti wà á jẹ́ bẹ́ẹ̀ ẹ wá sọ pé ó ṣe bẹ́ẹ̀ mọ̀ ǹjẹ́ kó máa lọ. ẹ wá ẹ ti fẹ́ máa tírẹ́tì nínú àlù. má bá tiẹ̀ lọ. ẹ kà máa wọ. aláì. ẹni tá bójú. Ah, aláìṣẹ́ ní gbogbo wọn tó ṣẹlẹ̀ báyìí sí níbo ni adásúnyàn or else mo lọ kó lọ yẹ Mami, gbòdì. Mami, mami, mami kí ló ṣẹlẹ̀? Abike, Abike what happened? Mami. Mami kí ló ṣẹlẹ̀ bá mi sọ̀rọ̀. Ó lè lọ́wọ́ rògbò wa lóru èdè mọ́jú o. Ìgbà tó rówó gbà lọ́wọ́ wa, wọ́n dẹ̀ fi tipátipá bèmí àtàbúrò ẹ̀ lájọṣepọ̀. Àbíkẹ́. Àdó àbúrò ẹ̀ ló tiẹ̀ wá ṣe mí jù torí ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí ẹ̀kejì tún rèé báyìí kí lẹ́mí ìgbà pé alákọ̀ọ́kọ́ kọ́ lélẹ́yìí. ọpẹ́yẹmí ọ̀rẹ́ ẹ̀ ló kọ́kọ́ fi tipátipá lájọṣepọ̀ pẹ̀lú àbúrò ẹ̀. àbíkẹ́ ìyẹn ni pé virgin ẹ lóòótọ́ mo rò bó ń ṣeré ni o má bínú i'm so sorry mi ò mean láti ọ̀tẹ̀ i truly love you ọlọ́run mú lọ́ọ̀fẹ́ ń tòótọ́ ni dáríjì mi má bínú i'm sorry ok ó mọ nǹkan tó máa ṣẹlẹ̀ ẹ gba owó yìí gbá náà gbá kó fi tọ́jú ara ẹ̀ ok <clears throat> òun ni tó bá ti ok kó mú ṣùgbọ́n. fún mi pé ìkan tí wọ́n mi sọ sí irọ́ Abike, please tell me it's a lie. látọjọ́ yẹn mi ò lè sọ fún ẹ mo kàn fi ṣoṣù mo fi para yìí ọlọ́run wá fàtijẹ́ wá síbi tó nira torí wípé lẹ́yìn ìgbà tí ìṣẹ̀lẹ̀ yóò ṣẹlẹ̀ àwọn náà ń ràn mí lọ́wọ́ gbogbo owó tí mò ń fún ẹ tó mú lọ sí skul tí mo fi tọ́jú ẹ̀yin méjèèjì àtọ̀dọ́wọ́ ló ti wá tí bá lọ sọ fún ẹ tó lọ fi wàhálà bá wọn pọ̀ mo ní mo ti fẹ́ róore èyí tó fẹ́ wọlé tọ̀ mí mo ní mo ṣe pamọ́ra ni mo ṣe dákẹ́ o. Ah. ọ̀pẹ mi ọ̀pẹ mi wáyé. pé ẹgbẹ́ yorùbá àwọn yorùbá tí ò rìnlẹ̀ tẹ́lẹ̀ ok parí òwe yìí ti tèmi ilé là ń wò. a tó sọ ọmọ lórúkọ. Eh. <laughs> ẹ kí máa sùn <laughs> ó yá ẹ bí àná ẹ sọ títí. Eh. ok torí bó ti lé ìwé last night? ló ń sọ ọ̀rọ̀ ló máa ń kún mi wà ní. ẹ wọ́n ẹ sọ tí. ẹ wọ parí òwe yìí bójú bá ń ṣẹkùn. a máa yọ àfihàn ojú. èdè fáfún mọ́ mi kókó tó lọ́ra kókó tó fẹ́ wọ̀n lẹ́sẹ̀ ní kájọ máa lo àti kájọ máa ṣe nǹkan lè. bí ó ṣe ẹ̀rìn pé kìnìyàn wúwo lọ́wọ́ yín. mélòó lára ilé yìí mélòó ló wúwo lára ilé. báwo ni. ẹ káàsán. káàsán ṣé àdúgbò ilẹ̀ ń gbé. bẹ́ẹ̀ni sá bẹ́ẹ̀ni sá àdúgbò ilẹ̀ ń gbé. Ah, èmi náà débà wúyàn ládùúgbò yìí ni o kí lórúkọ títí ẹ. àbíkẹ́ lórúkọ mi sá. wow beautiful boyfriend ẹ nìyá bíi. <laughs> ẹ̀gbọ́n mi ni wọ́n. àbúrò mi. o dẹ sọ fún àbúrò ẹ pé o rẹwà gan-an. ẹ ṣe sá. Àbíkẹ́. <laughs> gbogbo àlàyé tẹ ṣe pátá ló yé mi àmọ́ ṣé Àbíkẹ́ wà kéré jù fún yín. <laughs> rárá o màmá wa Àbíkẹ́ ò kéré àti wípé tá a bá mú wọn láti kékeré tẹ̀yìn sọ yẹn òun ló ti dájú eléyìí gan á tún jẹ́ ìrọ̀rùn fún ẹ̀yin fúnra yín owó skul àwa la mọ̀ san ó fẹ́ ra àwọn nǹkan míì àwa la ṣe àwọn nǹkan mèremère mi á tún máa ṣe bá a ṣe ń ṣe fóun la máa ṣe fẹ́yìn náà gbogbo ẹ̀ láwa bẹ̀rẹ̀ sí ní gbé fún yín láti kékeré eléyìí gan-an á tún kò nu bùkátà tí ẹ wò àbí kí á gbádùn wa ẹ̀yin náà gbádùn wa wà á tún ní jẹ́ ní thousand thousand á tún wá jẹ́ ní millions millions. ó dà kò burú ẹ ti rán mi iṣẹ́ báyìí. bẹ́ẹ̀ni. màá jíṣẹ́ fábíkẹ́ bó bá dé ohun tó bá wá wí màá jẹ́ kẹ́ mo tiẹ̀ jẹ́rìí yín èsì ayọ̀ láàgbọ̀ àà ṣèbẹ́ yìí ni mọ́mì wa ẹ wò tí má lè gbèsè ayọ̀ inú mi á dùn nǹkan ẹ gbádùn bí bẹ́ẹ̀ ṣe rò lọ ẹ mọ̀ pé ẹ ti ń pàdé èèyàn ẹ ti pàdé èèyàn bí irú tèmi rí ẹ wò ẹ kọ́ bá ń fi lè bá wọnú. eléyìí pọ̀ kékeré lélẹ̀ yìí ẹ sì gbélé yìí ná oúnjẹ ọmọ ni àjẹdálẹ́ ẹ wo màmá ẹ gbádùn mi gidi gan. ìyàwó kẹrin nílé yín. ìyàwó ẹlẹ́kẹrin kò fọ́ ni sotiri tó bá fẹ́ mi gbọ́gbọ́n ò lè regret ẹ̀ lákọ̀ọ́kọ́ náà every month five hundred thousand ni mo máa fi sákàǹtì ẹ̀ o ò ní problem kankan ara o wò láàárọ̀ kó máa gbádùn ọ̀sán kí máa rí ẹ alẹ́ náà kí ṣáà máa rí ẹ pé ah ìyàwó ẹlẹ́kẹrin mi rèé <laughs> kí wọ́n máa fi ẹyàn gàn fáwọn ìyáálé ẹ o ò ní wàhálà kankan tó fẹ́ ṣe o ò fabọ́ o ò fọṣọ o ò ṣe kankan ṣáà máa sùn máa jí ni. ẹ ṣe sà. <laughs> má lo sàkún mi mọ́ olólùfẹ́ òkè ń lo sàkúnra wọn wo jẹ́ kájọ fún ìpè lára wa kájọ flow kájọ máa sọ̀rọ̀ ah aláàjì olólùfẹ́ mi olólùfẹ́ mi gan ó ń kan létí mi ṣé kí n má parọ́ fún yín inú mi dùn fún gbogbo nǹkan tẹ́ ń sọ mo appreciate gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ èèyàn gidi ní ẹ̀dẹ̀ nice gan but láàrin èmi àti yín kí n má parọ́ tán yín i can't marry you ìtumọ̀ ni pé mi ò lè fẹ́ yín ìtumọ̀ ni pé mi ò lè fẹ́ yín why tẹ wá béèrè mà wá explain torí ìdí ẹ̀ pọ̀ gan kò ń ṣe kékeré but má sọ díẹ̀ ń bẹ̀. number one àwa compatible gbogbo nǹkan tó lólùfẹ́ méjì àbí married people ṣe a kò sí kòkó tá a fi wà compatible nǹkan tí mo mean by compatible ni pé tó máa ń fi nǹkan wéra wọn ẹ jìnnà sí mi gan bá ṣe wà lélẹ̀ number two mm. age difference yẹn pọ̀ gan àgbàlagbà níyìn náà ok bẹ́ẹ̀ ṣe wà ṣe lè wò mí tẹ bá nírú ọmọ tó jẹ́ èjì mi ṣe lè wò kẹ́ni kó fẹ́ réyàn bí ti yín. tó bá jẹ́ ti ọ̀rọ̀ èjì it's just a number <laughs> fọ̀rọ̀ èjì sílẹ̀ ìfẹ́ là ń sọ ọ̀rọ̀ ìfẹ́ là ń sọ kò ń ṣọ̀rọ̀ èjì. sà eh? sà nọmba three mo ṣe ń kà lọ nìyẹn eh, nọmba three tẹ́rẹ̀ eh. <laughs> ìyẹn ló fọ́ni jù pé kémi kí n wá ṣe ìyàwó kẹrin nílé yín sà kàkà kí n fẹ́ yín mo prefer kí n kú bẹ́ẹ̀ni. kàkà kó fẹ́ mi ìwọ pífẹ́ kó kú. bẹ́ẹ̀ni mo sọ pé tó bá jẹ ayé àtúwá ayé àtúwá gan mi ò sọ ẹ ṣe. ọmọ ìbàjẹ́ o. Abike. Abike, why do you want us to die in poverty? Abike, why are you this wicked? Kátẹ́ sọ pé ò ṣàánú ara She Ṣé kò yẹ kó mommy. That woman deserves a better life. I am being wicked. Ẹ̀gbọ́n mi, I am being wicked. I can't even believe pé ẹ lè wò mí lójú kẹ́ máa sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ẹ̀ ń mi kẹ́ máa sọ sí mi. I am highly disappointed in you. You better be disappointed in yourself. Abike. Àbíkẹ́ àbí golden opportunity láti kúrò nínú òṣì àti ìyà láti fi òṣì àti ìyà yìí sílẹ̀ I want to run it Àbíkẹ́ three million naira for me five million naira for mommy just for you to say yes to her life. I said no and my no is no why are you doing this to me. just love and support my dreams. What happened to the promises? Abike, what? But what? But what? Can't you see marrying Aladdin is going to ruin my dreams? What happens to everything we've always talked about? Kí ló máa You of all people know I've always wanted to be a voice to the voiceless. Justice to the cheated. I won't expect me. same you Any money? Any ẹ̀yin tẹ́ máa ń kọ́ mi pé kí n máa hùwà ọmọlúàbí ẹ̀yin yìí kan náà I should never live a wayward life We can keep virginity mi for the person who is going to deserve it and now lọ́sọ̀kan òru kan from nowhere ẹ want sọ fún mi pé kí n lọ fẹ́ alájì kì í ṣe ìyàwó kémi wá jẹ́ kì í ṣe ìyàwó kejì o kì í ṣe kẹta o the fourth wife to a man I barely know. kò burú mo ti gbọ́ màá fẹ́ alájì. Abíkẹ́ ò ní fẹ́ alájì. I think I'm sorry. I'm, I'm sorry for being selfish. I only wanted the best for us. Bonife you, And I promise to always stand by you. No, I you I'm so sorry about everything I make you feel. I'm so sorry about everything I'm making you to pass through. I only wanted the best for us. But I, I get your point. Mm -hmm. like o serious. guy ṣé máa ń fi irú nǹkan báyẹn parọ́ your friend is a rapist in fact ne last week money need assistance ẹ ó ní kí n wá if not because i'm strong but boy my rape me i'm serious same thing ló ṣe further cosmate me tí mo dẹ̀ money nípẹ́. come off it ó lè jẹ́ oúnjẹ ṣèrèpá tó lè nìyí go ìpò fẹ́ rape ẹ̀ yẹn yẹn o wàhán tí love kò pè ní erépa no na erépa ṣé o wà ń bẹ erépa ni gbọ́ fẹ́ rèpè yàn ṣoṣojú ẹ ṣoṣojú mi ṣé wọ́n parọ́ fún ẹ ni ṣé kò ṣe fún mi ni ó ṣe máa parọ́ oh babe ó sọ ah ah ah ah, ah. ó wà tó wà nítorí ẹ ṣe wá kíláàsì lẹ́nu. kò mo bísí pẹ̀lú. wọn bọ̀dá o. alpha ṣe wàá pa. hello. Jimmy, I'm marry you later. Hello. Okay, babe. See you later. Bye. All right, da. Cherry, ṣé mò ń sọ fún ẹ ó ti fojú kan náà wẹ̀yìn méjèèjì. àbáwọn lẹ́yìn mint ó lè jọra wọn lójú wọn. ó jọra wọn lójú gẹ́ ọ̀rẹ́ mi pẹlẹbẹ yẹn òun ló ṣe fún so tí bá ń sọ fún ẹ tí bá sọ̀rọ̀ fún ẹ kò believe me ah ah ẹyẹyẹyẹyẹyẹyẹyẹyẹ ó tán a kò lè sọ bóyá bóun ṣe mu lọ́tún ní ìwọ mu lọ́sì. ní kíni mo ò trust ẹ mọ guy abẹ́ forget me. mo ń ṣe high five ṣàlùkò. wọ́n sì ń fojú kan náà wò ó. kó ń bẹ́jọ́ àwẹ̀ wí wí o jọ̀wọ́ wí ọ̀rẹ́ sọ sọ o jọ̀wọ́ sọ má ṣe fọ̀rọ̀ pamọ́ sábẹ́ ahọ́n kéègbà I want you to find a place in your heart to forgive me mo mọ̀ pé mo ti disappoint ẹ mo mọ̀ mi ò protect ẹ enough. probably tó bá jẹ́ pé mo ti voice out ti pẹ́ pé Ọpẹ́yẹmí is a rapist bóyá kò bá my ní opportunity as a her. I'm sorry and I want you to forgive me. It's okay. I'm, fine. I'm fine. mm-hmm. you're a strong lady. And irrespective of whatever has happened in the past, I'm here to tell you that you can still achieve all you want to achieve. You're strong, you're courageous. I love the woman you are growing into. ó dẹ̀ dá someday you will make mommy proud someday you will attain greatness. You are destined for the top. Ibi gíga láyé ẹ̀. Ó dẹ̀ dá mi lójú pé wàá Me. So don't see whatever has happened in the past as a challenge that will weigh you down. Please be strong for me. Please. Sorry. bó ti rí ni kò wí bó ti rí ni ó sọ yé bòmí mọ́ra kí n pa ẹ́ lórúkọ tàìsàn oúnjẹ. Um, young man o ní irú evidence báyìí lọ́wọ́ o ò dẹ̀ sọ̀rọ̀ látọjọ́ ẹ̀ you kept quiet all along why. I'm sorry, Mommy. You don't have to be. Anyways, Obani. bà Hmm. Yeah, it's okay. <laughs> Wow. Um, you would have to send me this video now. Since tó agreed agree to cooperate with wa, o máa meet àwọn legal team at the sí police station. Is that fine? Oh yeah. Good. Fábíọ̀kọ́. Àwẹ̀ pariwo wíì. Ó máa ẹjọ́ bẹ̀sẹ̀ mi Ọ̀rẹ́ pariwo sá o sá yéyéyà. Ọ̀pẹ̀yẹmí. Yes, Dad. Victory is not sweet when you don't fight for it. You're right lóòótọ́ àwọn opposition wa wọ́n gbìyànjú ìbọn <laughs> ọlọ́run ò fún wọn ṣe. ọlọ́run ò lè ẹ́ bá fún wọn ṣe ẹ̀yin olódodo lọ́lọ́run máa ń wà mm-hmm. yeah mm-hmm. i told you they wanted to use that lady yes, against us yeah so cheers to my victory. oh yes. ah <laughs> ah what's. yes. Uh, uh, yes, yes. Good day, sir, Honorable Kashina. Uh-huh. Yes, good day, officers. Kí ló ṣẹlẹ̀? Sir, uh, who is Opeyemi Kashima? Officer, ẹni tẹ́ wá mú lélẹ́yìí, this is the rapist. Lanyan, what are you talking about? Are you out of your mind? Okoyemi, you're under arrest. For what? For the rape of Folashade and Abike. Ola, Olaniyo. Olaniyo, what have Olaniyo. you done? You raped them both! Are you out of your you're mind? You're a rapist! Uh-uh. You raped my sister! Olani, Olaniyo. What are you talking about? See, so, see. Okay, this man, this Don't you ever talk to me like that! You raped my sister! You for Folashade! You're a bloody liar! Not even lying! Stop I, lying! I, I, an officer, I think there's, there's, there's a mix-up somewhere. It's okay, Honorable. You pé ẹ jẹ́ èèyàn pàtàkì láwùjọ, òun ni a ṣe take it easy. Move him. And I called you my best friend. And I called you my best friend. My friend. That, is, can you... Oh, eyo, eyo, eyo, you're my buro. Please move. Hello, my friend. Move to where? I want to talk to my father. Let's go. Move, fẹ́ bá dádì Daddy, they want to take me away. Move. Ah. I'm... Tadi, wọ́n fẹ́ mú mi Respect yourself. Move. Don't push me. Move. Don't. I want to talk to my father. Daddy, you want to take me away. Lani, you. You. Ma shoe. I'm sorry, I have to do this. Obayemi is a rapist. He raped my sister. He raped Folashade. Bàbá Ọpẹ́, Bàbá Ọpẹ́, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Tẹ́ bá ṣe àkíyèsí látijọ́ tẹ́ ti mọ̀ mí ládùúgbò yìí mi ò kì í ṣe oníwàhálà ṣùgbọ́n ọpẹ́ ọmọ yìí ti ti ọwọ́ bọ̀ mí lẹ́nu mo dẹ̀ máa gé jẹ nítorí gbogbo orí burúkú tí ọpẹ́ máa ń dánwò ládùúgbò tí ẹnu òkì fi ń sìn lára ẹ̀ ó ti ṣe dí ọ̀dọ̀ mi báyìí ẹ jọ̀ọ́ nítorí ọlọ́ ẹ kàn ṣe àǹfààní kan fún mi ẹ bá mi mú ọpẹ́ jáde kí n lè pa báyìí. ṣé ẹ ya wèrè ni ṣé nǹkan máa ṣe ń ṣá odidi ọmọ ni kí n mú jáde kẹ́ ẹ pa ẹ jọ̀ọ́ kí ló ṣe ná ọ̀rọ̀ wèrè wo ń sọ lẹ́nu ṣé máa sọ pé ẹ̀mọ̀ tí ọmọ yín ṣe ni ó ti tó ọmọbìnrin mẹ́ta bí ẹgbẹ́ ọpẹ́ tí ó pé ti fi tipátipá bá lájọṣepọ̀ ó tún wá ṣe é dọ́dọ̀ àbúrò ti tọ̀dọ̀ mi ẹ wá sọ̀rọ̀ wèrè lẹ́nu. ẹ dúró ná ọ̀rọ̀ owó ilẹ̀ méjì jọ̀ǹṣọ̀ tí ò mú ọpọlọ wa ná ẹni sùúrù kò sẹ́ni tí ò mọ̀ pàtàyé báyé lọ́kùnrin àtobìnrin ti jọ máa ń lájọṣepọ̀ wọ́n nífẹ̀ẹ́ ara wọn ni lọ́jọ́ wáyé kí wàá lẹ̀ ń sọ. mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olórí burúkú january one tí ò lè parí december thirty first òní ẹ tí ìbá ní ẹ ti burú ṣé torí pé ìyá ọpẹ́ òsì láyé mọ́ ló dẹ̀ ṣe fẹ́ bu ayé ọmọ ìjẹ́ ọmọ ẹ ṣorí burúkú kiri àdúgbò tó yẹ kó o bá ọmọ wí ó dẹ̀ ń sọ̀rọ̀ báyìí tó ń torí ẹ lọ pé tàti ẹ̀ sọ̀rọ̀ pa ẹ̀ ọmọ ọdún mélòó ni. odindi ọmọ ọdún méjìlá twelve years old lọmọ mi. Ah, ẹ ṣàbí àmọ gidi olórí burúkú èèyàn jẹ ní. ọmọ alápè lórí burúkú aláyé bàjẹ́ lélẹ̀. ayé yín yóò tẹ̀sí wá bàjẹ́ lẹ́sẹ̀. ẹ ti ẹ̀ dín sùúrù mẹ́ fúnra yín sọ ìgbà sọ fúnra yín ẹ dúró ṣé inú ilé ló wà kà mọ́. Ah mo bèrè ni o ọmọ yín rí fáìbọ̀ ń kù tí lọ́rùn ní. Ah, orí ẹ̀ ò pé oṣù ah. ọlọ́lọ́wọ́kùn ẹ̀ tó lọ́jọ́ ìkẹ́rùbù ikú tó máa pa ló wá kiri tó ń ti gbogbo àwọn ẹgbẹ́ ẹ̀ bá tí jésù bọ́ṣẹ́ máa gbá láyà rè tó fi máa lóorun ẹ̀ pa títí ìwà àtọmọ ẹ̀ tó ń fo títì kẹ̀dẹ̀ rè ikú tó máa pa ló wá kiri sórí gbogbo nǹkan tá a máa ń gbọ́ tá a bá ti ń mu lò láyé a máa ṣìwàwù sórí tó ọmọ rẹ kó lè bá fún ẹ nísìnyí ni mo ti ń gbọ́ tó máa ń sọ gbogbo òṣì tó ń ṣe tọ́mọ ẹ sórí burúkú tó lè bá wì ẹkún alẹ́ àbámọ̀ ìgbẹ̀yìn ni bá mi kọ. ṣé ọmọ yẹn àìsànmọ̀ kó má fi bọ̀ wọ́n pamọ́ lé fún yín. kábíyèsí jọ̀wọ́ gbà wá o láwọn àwọn tó ń tutà funfun sóde tí wọ́n fẹ̀jẹ̀ sínú. Ah, grandma ẹ wò ṣe wíwá bíbá ìwà lẹ́yìn ìròyìn ayọ̀ ni mo mú wá like good news first of all congratulations like mo kí ẹ kú oríire rẹ mi congratulations ọwọ́ àwọn agbófinró ó ti tẹ ọpẹ́yẹmí ọpẹ́yẹmí kan náà rama ọpẹ́yẹmí tó rèpọ̀ rẹ́ mi. tó ń tẹnu mọ́. bẹ́ẹ̀ ni ọpẹ́yẹmí ti wà ní kọ́sítọ́dì àwọn ọlọ́pàá bí mo ah! ṣe ń bá yín sọ̀rọ̀ ọlọ́ṣadé God has vindicated you àdúrà ẹ ti gbà like gbogbo wàhálà tá à ń ṣe látọjọ́ yìí ọpẹ́yẹmí as I speak to you is in the police custody ọwọ́ àwọn ọlọ́pàá ti mú ó ti ah! wà behind bars bẹ́ẹ̀ ni. ìyẹn ni wípé ẹni tọ́lọ́run ò lè mú kò tí ì dá. bẹ́ẹ̀ ni grandma ẹni tọ́lọ́run ọba ò lè mú ah. ọlọ́run ọba ò tí ì dá ẹ mo bá ṣèrí ṣètò ni ṣé bí the same thing tó ṣe fún ọ̀rẹ́ mi ó tún lọ ṣe fún àbúrò ọ̀rẹ́ ìyẹn làkàrà fi wá tú sépo ìbínú yẹn nìyẹn fi wá tú gbogbo àṣírí gbogbo bá ṣe ń wá látọjọ́ ìpín à evidence báwo la ṣe fẹ́ rí evidence o ṣé rí gbogbo àwọn NGO tó láwọn ò ṣe mọ́ tẹ́lẹ̀ gbogbo wọn ti wà involved padà as I speak to you my darling God has vindicated you. Ọpẹ́yẹmí ti wà látìmọ́lé. I am so happy for you already. Oh, oh, I oh. am so so so happy. this is like the most, like the greatest news I've ever had because we eh. wait Lati, get ọ̀rẹ́ mi padà. Lati, like àtìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ you've just been a shadow of yourself like you know we ló know bá ṣé the same Fọláṣadé tó wà láì bleed everybody mọ̀ tó she's always the life of a party She òun ló ti wá di nǹkan báyìí ṣé ibi mo ń bá yín sọ̀rọ̀ tó bá wọrí fóònù ẹ̀ ó ti wọ́n ti ń trend We orí blogs ló ti be Facebook Twitter ah. everywhere o lati láti rí bó ṣe dàbí dọ́mí. mo tẹ ṣe rí bó ṣe ń wo bí ọdẹ gan-an kílé tó ń wò báyìí ẹni tó yẹ pé fine boy ní campus ní tí wọ́n máa ṣe bí pé òun nìkan ni tó bá ń ṣe ló ń wò bí ọdẹ. ìyẹn ni wípé àṣegbé kan sí láyé àṣepamọ́ ló wà. bẹ́ẹ̀ ni grandma àṣegbé kan sí láyé ah! àṣepamọ́ ló wà. àṣàbí àṣàbí mi ò mọ̀ kó oríire ọkọ mi àfi ó máa dáríjì mi ẹ ṣe nígbà mi tọmọdé bá ń sọ̀rọ̀ a máa wọ pé ọ̀rọ̀ ọmọdé ló ń sọ àbí pé ọ̀rọ̀ ló ń pa àní kàákún ó dẹ̀ ń tẹnumọ́ látijọ́ yìí o ó tẹnu mọ́ o. grandma àfikún foríjì ah. gbogbo wa because at the point èmi tí mo jẹ́ best ẹ̀ gan mo dá ọ̀pẹ sára ẹ̀rẹ́ ọlọ́run i am so sorry. Mao, ṣé kò tí nǹkan news tó fẹ́ gbọ́kọ́ lé lẹ́yìn òde wàá ń ṣe bikini you have to smile for us jare. what has been dictated. Ah, ìyẹn ní pé kò sí àṣegbé mú mi àṣepamọ́ ló wà ní ayé rẹ̀. Ah. ọlọ́run ṣe ọ́ tóbi lọ́ba. Hello, Folashade Adeleke. Aloma. <laughs> um, I am happy to inform you that we are back on your case. Ma? And I must tell you, <laughs> you have a very good case. Kilewi? <laughs> Justice will prevail. Amen. ta ni ta ni oh, um, sọ̀rọ̀. ó dàbí ẹni pé àwọn NGO tí wọ́n sọ pé àwọn ah. drop case tẹ́lẹ̀ wọ́n ti take care of padà. I'm so so for you. have to smile smile na smile smile. I say no to rape if you say no to rape we all say no to rape there will be no rapists. If you say no to rape, we all say no to rape. There will be no rapists. If I say no to rape, if you say no to rape, we all say no to rape. There will be no rapists. Out of the fire! Say no to rape! Out of the fire! Say no to rape! Okay, okay, okay, please let's try that. Well done. Please, what's the cause for this protest? We're having a peaceful protest, as yes. you can see. ṣe wàhálà àbàkùnjẹ. bẹ́ẹ̀ni a kò fẹ́ káwọn èèyàn we want to create more awareness about rape because àwọn èèyàn ò kì í really take our yìí serious and it's a very sensitive yes. issue. yes, yes. rape rape it is not a good thing no means no no means no no means no. no. no. no. no. no. no. no. no. it's okay it's okay. now what we are trying to do is a fẹ́ jẹ́ kí àwọn kan ti rape kán wá síta kán wá sọ story wọn a fẹ́ jẹ́ kán wá sọ nítorí a ṣetán láti ràn wọ́n lọ́wọ́ NGO làwa wá ṣetán. bẹ́ẹ̀ ni ẹ̀rù bá dé bá wa bí ojú ń sìn wọ́n àbí ro stigmatization wọ́n lè lọ sí police station any nearby police station yes. there is a unit called family support unit bẹ́ẹ̀ ni ní Nigerian police force yes. so they can walk to any nearest police station and report to them yes. Yes. take it up from there yes. so kọ́ máa tìjú rárá kó dẹ̀ máa bẹ̀rù láti jáde oh, tell your story. Yes. If you have been raped, come out, tell your story. Yes. You want all rapists to be punished. They must yes. be punished if we don't want them to go unpunished at all yes. Yes. they must be punished Cut and try láti ṣe ń sìn ni pé a fẹ́ create awareness fún gbogbo àgbáyé láti mọ̀ ọ́n pé no means no no means no. We can assure you that we'll make sure the whole world knows about what is happening here today. So Thank you. Sing it. If you say no to rape, if you say no to rape, we all say no to rape, there will be no I am the voice of the voiceless. I am the voice of the voiceless. I will speak. I will speak. I will speak. I will speak. I will speak my mind. Through me the dumb shall speak. Till the deaf he ears be made to hear. The wrongs of the worthless. and I am my brother's keeper, and I will fight his fight, and I will speak the words for the peace and bird, till the world shall set things right. Oh, yeah, yeah. I will speak.